atọ́pẹ́ fún ọlọ́wọ́ bá dẹ́ta eléyìí tí ó tó fi àánú rẹ̀ dáhùn padà sí ìṣòro ayé títí ti lílo abẹ́kúta àwọn gẹ́gẹ́ bí títí wa tí a bá ń pàdé níparí oṣù èyí tí a máa yẹ̀wò lẹ́nu nínú kíra ìdàgbàsókè wa òun náà ni mo tó dé sí pẹ̀lú irun. هذه في علاه حكيم الله تعالى وقال به السلام عليكم ورحمه الله وبركاته إني إني سأقفك بنور بنور سنت ودى الأسلام بصوت الحق الجواد أتمنى مريض أسلم المجاز سأل الإمام الحافظ الذهبي رحمه الله تعالى سيأتيك الكلام òun là yẹ o èyí tá a fẹ́ fẹ́ lóba lé nìyẹn gẹ́gẹ́ apáàtì kan ní ọ̀dọ̀ ìdánilẹ̀ kẹ̀lé ọ̀tún rọ̀ ní à àwọn ẹ̀ṣẹ̀ nílá ìfẹ́ lára wọn tọ́jẹ́lẹ̀ kẹrin la fẹ́ yẹ̀wò lẹ́nu nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ti ń gbé téèyàn bá tún bá lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn léwu wájú ọlọ́run ọba tó fáná òun náà ti wọ́n tó ní ṣe nípa tẹ́lifíṣọ́lá nípa àrùn. kéèyàn bá kírun àtẹ́sẹ̀dé ńlá ni kéèyàn lè gbé kọ́ hárí wọ́n gbé kọ́ bíi hárahárà bí afa afa àtẹwọ́n bẹ́ẹ̀ afa kò kéwù kò béèrè afọ ni kò kéwù kò béèrè yóò ti ṣe la akéwù àti la onírúkọ bí onírúkọ òkè ó kò béèrè ọ̀dọ̀ ó ní òsì gbàlà àwọn akéwà béèrè ká lè fi lànà ẹni tí òkè rojọ ọ̀la rẹ̀ ọdún òní ọ̀hà dà sí. àwa ni mo sùn nínú níbo agbẹ́kùnrin àlàyé ti tẹ́ níbi ìparun títí àtẹ́sẹ̀ tó láì. eléyà ọ̀rọ̀ àkọ́kọ́ dáhùn kọjá òwúlọ̀ ọ̀rọ̀ náà ọba sùhánà bá ti wí ní mọ̀kọ́jú wọ̀nyí pé èyí tó lóore jù lọ́rọ̀ náà ọ̀rọ̀ lọ. yusuf tumaria àyà ọ̀sẹ̀mílẹ̀ ọgọ́ta tọ́gọ́ta ọlọ́run sọ nípa ìpa ìrọsì àti ìfìrora rẹ̀ ọlọ́run ni bàkàlà fàmì káàdì yìí alẹ́ kùtà dáhùn wọlé àtàwọn tábà òṣèlú wa wọ́n fẹ́ ẹ̀kọ́ rẹ̀ إلا من تاب وآمن وعمل عملا صالحا ọlọ́run ní fàkàlàfà mi bàjẹ́ lẹ́yìn tí àwọn ẹni dáadáa lọ náà kálífù àwọn èèyàn kéèyàn náà má tún ṣe kéde o kálífù yẹn yà ni àrólé àwọn àrólé bíi burú tó wá dé lẹ́yìn ìgbà tí àwọn ẹni rí lọ náà àwọn àrùn lè ní burú yìí àdánwò sọlá wọn máa ń ránù láàyè wọn sábà ń ṣàwọn àtọ ayé ni wọn tẹ̀lé ọlọ́run ní fọ̀sọ́ọ̀fọ̀ ẹ̀yà lọ́kọ́wò náà wọ́n yá irúfẹ́ àwọn ènìyàn wọn máa padà pàdé gáyì gáyì yẹn kòtò kájú ìjà ìjẹ́mọ̀lẹ́ ọ̀hún nínú náà ìjà ìjẹ́mọ̀lẹ́ ọ̀hún pẹ̀lú lẹ́yìn. kìí ṣe mọ́sàrí kàwá. Bàbá wa fi káwá yẹn wí kẹ̀yìjà torí káwá yá ní ìpínlẹ̀ rẹ̀. Wọ́n á ṣe jìwọ́ yẹn sí yà, àwọn àti kẹ̀yìjà. Ìmọ̀gá yìí rẹ̀ lè fi jahannam kòtò kan tó jilẹ̀ nínú lẹ́jà nàmà ilẹ̀ bá ti kútu mọ́ra wa nínú àlàyé tí a fa wà sílẹ̀ fún wa káàkiri wàbí ọlọ́run dára àdìgúrọ̀ tí wọ́n fi sùn. ọlọ́run ẹ̀rí nígbà tí àwọn ẹni rí lọ tán kálífọ́nì àwọn àrùn lé bíburú àwọn wá tó wá wà lẹ́yìn wọn. kí làwọn àrùn lé búburú yìí ṣe àdáwọ̀rùn padà wọ́n máa ń fi ọ̀rọ̀ rárẹ̀ wọ́n tẹ́bà àwọn ìṣẹ̀wá àti ayé ni wọ́n tẹ̀lé ọ̀sán ayẹlẹ̀ kọ̀wé náà wọ́n yà wọ́n padà pàdé káyì yẹnni pé wọ́n padà wọnú ọdún kan ló yà á lọ. ọlọ́wà ni ilà ọ̀tẹ́bà wà á mọ̀nẹ̀ wà á mìlà sọ̀rọ̀ ha. àfẹnudọ́ bá túmbá tó gbọ́rọ̀ ọlọ́run tó wà lọ́dún àti kọ́ba sọ yìí pé mi kírun ni mo kọ́ sọ àfi ọjọ́ mi máa ń wí nìyẹn ẹ̀yin náà forí rẹ̀ ẹ̀kú forí rẹ̀ lásán lẹ́tà mọ́tò àwa rẹ̀ kàn nípa ẹni tí ìsìn kírun pé ibi tó kù sí ẹkùn di ẹkùn di ara rẹ̀ ibi tó kù sí ẹ̀ wọ́n tẹ̀sí máa dà torí wọn lọ mọ́rọ̀ fẹ́ẹ́ ti gba ẹ̀mí sọ̀rọ̀ sẹ́lámíjọ́ tẹ̀wé arákùnrin kan a máa ti lábúrú báyìí ìsìn kírun ti rò tẹ̀ ẹ sọ pé kíyẹn náà ní ọkọ̀. قالوا فإن الصلاة تنهى عن الفحشاء والمنكر تقولوا لي هما قفوا يعني ما يماجع أتوقع قفوا ẹ lè fẹ́ ní tí ń kírun wẹ́n ní tí ò kírun tọ́ba dá o ti fáwọn yẹn máa fi bu bí akírun sì ni ẹ ìyẹn kí adékáyé yẹn sọ kì í níbi èébú ńlá ni wọ́n wà fún wò abẹ́ẹ̀kọ́ lágbájá ní ẹ ti ń kírun lẹ́yìn tẹ́ ẹ tún kírun ó lè jọ́rọ̀ sẹ́ni ẹ sọ ọ́ sọ pàṣà. èyẹ kẹ́kọ̀ọ́ fún ọbàdà àwọn sì fà á ọbàdà tó o ń kéwò lọ nínú kẹ́tọ́ tó jáde lẹ́nu yẹn àbí yẹn ṣe pàṣà bóyá jáde ní àbàjẹ́ ó ti sinà ó ti o sì kéwò ìwọ̀n lọ́ọ́ máa ń pèrò lọ́kàlásì yẹn kí akọkọ sọ láyà kì í lọ bàbá sọ pé ìwà ti tẹ dáadáa bí bá ń kéwòn yẹn dáadáa ọ̀rọ̀ ọlọ́run bá sùn hàdà ní pé èrú náà ń pọ̀ fún yẹn hàdà ní pàṣà kúrò níbi ìbàjẹ́ wà ní oṣìṣẹ́ àti òótọ́ kẹ́kọ̀ọ́. tó nípa bẹ́ẹ̀ afẹ́sọ́ bá ronú bí wàdà nìkan ní oníwọ́nú nǹkan tó ló jẹ́ hàdà yẹn ó jẹ́ mọ́bì ló wá fi rògbò. àbáwọn sílẹ̀ náà bá ti sọ̀rọ̀ jẹ́ الفعل في القصرى دع الصلاة قصرى وفي الرواية كيف في الصلاة ومذيبين تركوها بالكلية ثم كيايا ولكن أضاف أخذوها عن أوقاتها ويكبر الأسر ẹnlọ báwọn kan wà láwọn àdúgbò káàkiri ń sìn lọ́kùn níbi òdi àkókò òru wọn. ìròyìn ìgbà rọ́ọ̀kù ni ìwé ọgbà dẹ́gbà ìwé àgbà wọn tẹ̀lé ní sáì. bẹ́ẹ̀ dẹ̀ ni àtọ̀ láti ìpínlẹ̀ ní ọ̀rọ̀ náà ìpínlẹ̀ ní ọ̀rọ̀ náà ìwé ọlọ́dọ̀ tó ọmọ nìyí. tí wọ́n bá àbúrò wa ní bẹ́ẹ̀ ní fifteen minutes kí ẹ máa lọ kí wàá fún àdé àgbo fẹ́ máa fún ẹsẹ̀ ló kú láti kò dá wa yìí. pẹ́ẹ́pẹ́ ó kéré sí twenty kẹ́ àwọn òpè òsáì òsì lùtàkì kò yẹ kí èsì ẹ̀ náà sí twenty sixty eight òkì náà àkókò ti rí lẹ́gbàá o nígbà ó tẹ̀ gbé ẹni wọ́n tẹ̀ tẹ̀ sáàtì kò jẹ́. ẹ wá lọ wò àyín náà bí níbo mi láti kọ́ ló bí mi ti sọ̀rọ̀ láàdọ́ta ọdún sẹ́yìn agogo ń ti ọ̀sẹ̀ o láyé làtó ti wọlé làtó ẹ lọ́rùn bẹ́ẹ̀ lẹ́la lágbàdì aago mẹ́rin ọba àkọsí kọ́ta ti wọlé ọ̀kan ọ̀ ẹgbẹ́ wa láyé ṣé nìyẹn ìwádìí bàtà tó ń dùn ta tọ́fẹ́ máa wọ fẹ́ tó sì kẹ́ sí pé kéde ẹgbẹ́ wa láyé ṣé nìyẹn wàhálà wọ́n ti mọ́tò ìdìbò ní ìlú rẹ̀ àbúrò ìjìnlẹ̀ mẹlẹ ní báyìí àwọn mẹ́jọ yìí wọn láwọn yẹn àfọwọ́ àtúnẹsẹ àbáṣọ ọjọ́ Ọlọ́run dára ìlú wọn wọn láwọn yẹn lọnà ọba àdéjọ lárúsọ ń pa wọn yìí ṣe pé wọn kì í yẹyẹ àmọ́ wọn fi òru lọ́ra wọn ò ní sákìtọ wọn ò wọn bẹ pé lè rí ayẹyẹ ń bẹ kó gbẹ ní òfin fi òru lọ́ra. kéèyàn ó kéwòn nígbà tákòókò ti lọ ọ̀dájú kọ́lọ́wọ́ nígbà kéèyàn wá ti kákòókò tó tó ọ̀dájú kọ́lọ́wọ́ nígbà èyí ọ̀kẹ́ gbọ́dọ̀ bá kí afọ ọkà ìlú sẹyẹ rọṣìlọ ọwọ ti pé òun ni ká má ka ilé àtàlà àtàlà òfin wọlé. kéèyàn bá ká láǹtàrí sí mọ́gárì omi wọlé kéèyàn bá kí mọ́gárì sí ṣááyé omi wọlé kéèyàn bá kí ṣááyé ìṣàkùnmọ́ omi tó kéèyàn bá wà á ká súnmọ́ àti òru omi jọ wọ́n ní sùnmọ́ rẹ̀ jẹ́. torí bẹ́ẹ̀ ẹni wọ́n bá kú tó iṣẹ́ bí kò àti ìṣẹ̀lẹ̀ rẹ̀ ṣe rí sí yìí bí ṣe fi ẹ̀ ṣe rí sí tó bá lórí ẹ̀ wàá dàbọ̀ wọ́n òní káyìí irúfẹ́ ni ọlọ́run bá ń sàlùkà wà dé oníṣe rí ìyá pé òkú ìjàgbẹ́mọ̀ ni wọ́n padà kó sí. kẹ́yìn yẹn àpèníwá ni òbí ìjàgbẹ́mọ̀ òkú kẹ́sọ́ lẹ́yìn ìjàgbẹ́mọ̀ ni. bàyí tó ń kọ àrùn jìkújìkú rẹ̀ jìnnà àbí òǹtọ́ àgùrù. wọ́n fi adágún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó bàjẹ́ láti tọ́wọ̀. nínú ayé àjẹwẹ̀. wọ́n ní ọlọ́wọ́ asùnfàdà wọ̀ sàárà wọ́n sọ pé ọ̀wọ́ yìí lórí nínú mọ̀sọ̀kì àwọn ọba lọ́wọ́ ń sọ̀rọ̀ wọn. ìpín kọ́ máa jẹ́ ti àwọn akérò. Lórí ilé ẹ̀ làwọn fi yọ àlọ́ yọ jáde. Ìgbésùn láti ẹlẹ́gbẹ́ dání sí pèlè yìí. lẹ́yìn tó máa lọ owó náà ya á ní ó rí ibi òkè ayé àyẹ wọ́n gbé lábàdé kù ẹ la òun là ń pè yẹn láàtẹ̀lẹ̀ láàyè dúró sọ̀rọ̀ wọ́n kò gbọ́dọ̀. níbí ìbàyè ọ̀gbọ́dọ̀ dúró tó bá yẹ kó ti mọ kùránì ké dáadáa o. ọ̀sẹ̀ pọ̀ mọ́ iná ya ọ̀wọ́n yìí ló lé lọ́sọ̀lẹ̀. ìgbé kọ́ máa jẹ́ ti àwọn akérò kan àwọn òun lakérò yẹ o alẹ́ bíi nà ó ó à ń sọ̀rọ̀ àti ìdí tó àwọn tó ti fi wọn máa ń fi pa àrùn wọn ẹ̀fọ́ fi lónà á wọ́n kọ́dún fọ́ra fi pa àrùn wọn ẹ̀rì wọn máa lẹrẹ wọn ìka sí rárá bí tí ó kọmọ wọn ìka sí nítorí pé ọ̀rọ̀ ọ̀run ọ̀pọ̀lọpọ̀ àwọn lásìkò yìí wọn ti bẹ̀rẹ̀ wọn fi mú ẹlòmíì ò ní afojú afojú lẹrẹ tóbi jáde ń gbé nínú àwọn àlàyé ẹ̀sìn tó tóbi jù kábẹ́wò ti àwọn èèyàn lórí ẹ̀ láyé lóde lóde tó tó ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ rò. Tóbi gbé àwọn tí wọ́n jẹ́ àfa àgbẹ̀ tí wọ́n pè lójúmọ̀ ẹnu èkó látàtí jọ́wá dòde. Nípa pé kí mi dájọ́ ẹni tí òkè òun yẹn rárá rárá. Ẹ̀rí ọ̀rọ̀ kejì ẹtí òkè wò rárá ní tọ́pà rẹ̀ fẹ́lẹ̀ lù tí ẹ lè fẹ́ ọmọ ìyẹn kò sí bọ̀ ọmọ ìyẹn tó gbà fọlọ́run tí ẹ lè fà á fún ẹni tí èsì o kí lè dájọ́ ọmọ rẹ̀ ọmọ tó ń gẹ̀gẹ́ sí ẹ báwọn tó pọ̀ gbòòrò ń tèmi náà kí o dájọ́ ọmọ ẹ̀ kó dájú wá tóbi láti ọwọ́ àti àwọn àlàyé ẹ̀sìn tó ti kọ́ lágbára pàápàá máa ń wáyé lọ́dọ̀ àwọn olùmọ̀jọ́ pàtàkì jọ wa. Tóbi sí pé ìlọ́wọ́ Ahmed Rahimahullah ìlọ́wọ́ Àlùsúnà. Àwọn ti sọ wípé ẹgbẹ́ bá pàrọ̀ sí ìrajà dáadáa àwọn kékeré ni. Ìkéré ó dàgbà jáde tó bẹ́ẹ̀ tó wọ́n pa nígbà wọn ti lò kí ẹrù nígbà tí ọ̀la ronú kúra dà tó ti lówó òkú kí ẹrù. Abu Hanifa rọ̀ṣin àtọ́kọ́ àti ṣàkẹ́rù àwọn onígbò kí ni kèrè sí ìyá kékeré. ẹnu wọn ká fi mọ́ bọ́ọ̀lì kí àti ṣàkẹ́rù àwọn yóò kò tàbí hàtí àti wọn pa nípa pé ó jí ẹ̀ṣẹ̀ rẹ̀ Abu Hanifa ni wọ́n yẹ kí wọ́n wá ìjìyà fún un lọ́dún ọlọ́pàá. nípa ọ̀rọ̀ ọba wa pàrọ̀ sí ìyẹn ní tí ó pàrọ̀ sí dáàbò yìí nígbà tó ti wà tó káwọn olùdó ti fa ọ̀pá lórí ẹ̀ ajáde wáyé ká ti apàdà sọ́tọ̀ ọlọ́run wa ti ha lọ àti tó náà lè fi ọlọ́ ọlọ́run wa lé bí bàbá mi lọ sọ́lá káwọn awùn ti la fẹ́ dúró lórí ẹ̀ lọ́nà ọba àdìgbẹ́ látọ̀tọ̀ ọ̀rọ̀ sẹ́lẹ̀ tó ti ìdè ìṣẹ́yìn pàtàkì gbogbo ti lọ́wọ́ rà. Ìwòye òde bá ti fàfà lórí ẹ̀ fẹ́ẹ̀ ká ní ẹ̀jẹ̀ lórí ìdájẹ́ wà lọ́dọ̀ ọlọ́run sọ́tò ṣùrọ̀ ayàtẹ̀ wa. ayàtẹ̀ sọ́tò nìsa fifty nine ọlọ́run nípa ìkànnì òkú àti òkè ṣẹ́yìn tẹ́ bá ti fàǹfà nípa akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tó rí iná ọ̀la ọ̀rọ̀ tó ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́run àti ní ìlú tó tó tó nínú ẹ̀mí ńlá torí kọ̀ọ̀kan náà wọn tó ń tẹ̀yà pẹ̀lú nípa ẹni tí ọ̀pá àwọn òṣìṣẹ́ àwùjọ yìí. ẹ̀rí ẹ̀dí kẹ́kẹ́ ò lè jẹ́ ẹ̀díta ní kí sáfọ́ ẹni kejì torí kọ̀ọ̀kan tó wọ́n gbà rí i pé òun tó lòun gbé dání. òṣìṣẹ́ ń dání gbọ́rọ̀ rẹ̀ jẹ́ ẹ̀díta lọ. ọjọ́ ìṣe lè ṣe ẹni káfíńtà ọ̀rọ̀ ẹ̀ padà lọ sí ìdájọ́ òun tó bá wà fanfani tá a bá ti dá padà tó ṣe wà lọ́wọ́ àtúntò tó fẹ́ lọ́dún a lè fi ṣe wà lọ́wọ́ àtúntò náà lẹ́yìn mọ́ a tọ́ka sí wípé ìbéèrè lẹ́ni tó fà lójú. kódà ẹ̀kú fúnra ẹ̀ láti lọ ní gẹ́gẹ́ bí tó jẹ́ ní ńlá tó lè wúyẹ̀ kó lọ ẹ̀sìn lọ. lọ́dún tá ní ká wọ́n lọ́wọ́ ọba sùhánù sísọ́tù sọ́wọ́bà á rí níbẹ̀ wípé fàìdáàbù wà àkọ́ọ̀bù sọ̀rọ̀ tí wọ́n bá ronú sí wàdà tí wọ́n bá ronú sí wàdà bọ́lá òsì sọ̀tù yẹn sọ́tù sọ́wọ́bà ayé àkọ́kẹ́lá ọlọ́run ní tí wọ́n bá ronú wà àkọ́ọ̀bù sọ̀rọ̀ wọ́n tún wá kẹrù wà á sàwọ̀ láti àwọn àjọkò títí àwọn ọ̀yà israẹl ti wọ́n. ẹnì kan dá ọmọ bẹ́ẹ̀ yìí pé wọ́n akọ́ sọ́dà ó kì í pé tí wọ́n bá ti kírun lọ lọ́sọ̀ fún èso ọmọ ẹ̀yà yìí kí lè sọ ẹ̀ ẹ̀ lẹ́yìn tó ìlú ti bẹ́ẹ̀ ni wàá di ayé àtàkùn ìbẹ̀rẹ̀ kí ó lè dùn pé pàtàkì àgbàdo ìbàdí ìlú hali kun àdánwò sọlá lẹ́yìn táwọn ẹdínrín lọdọ àwọn àròlé burúkú táwọn lọrùn lára wọn sábà àwòṣọra lọsẹ ládọ ayé wọn bá padà wọnú gẹyìn ẹlẹ àbọtára òtò jàdẹmọ àyàfẹ ní wọn bá ronú kó àdá wà á mẹrẹ ó ní gbàgbọ́ wà á mi lọ sọ níhà ó sì fẹ rere fàkùlẹ àti ìkàlẹ ìfọlọ rẹ ìdẹgbẹta wọn là yóò láwọn oníṣẹ ìfọwọ́ àwọn yẹn ló bá wà lẹ́gbẹ̀ẹ́ àdéhùn fún ọ ní kúrò kọ́. wọ́n ní ìwọ́n náà ti tọ́ka tó ayé ẹlẹ́ẹ̀kejì ìyá yà sọ fún ọyà òun fọlọ́ ọ̀rọ̀ àgbẹ̀bọ̀ kàrà wọ́n sọ nípa àwọn olóńgbè òun ńlá àwọn olóńgbè òun ńlá tí wọ́n tẹ̀ ládùn ayé ẹgbẹ́ ọ̀dọ́ gbọ̀ngbọ̀n àwọn ọ̀gbẹ́ wọn rí kẹ́ńtì wọ́n máa kú sínú òtò kẹ́tọ́ lẹ́ ẹ̀já ìdẹ́mọ̀ àfẹjọba rògbòdò àfẹjọba rògbòdò lókè àdá tó ní gbàgbọ́ lókè. nítorí títí àwọn ẹni yẹn nígbà tí wọ́n ti fi irun láàrin yẹn tí wọ́n ti kírun tó fi pátó ayé ni wọ́n tẹ̀lé àwọn ẹ̀rọ wọn fi kò èso nígbàgbọ́ rògbòdò yẹn. wọ́n ní sábà tí wọ́n á yà láwọn kọ́ta wọn ní sọ́ọ̀tù sáwọn yẹn ìyẹn jẹ́ yọ ẹ̀fọ́ lọ́wọ́ sùpánù ọ̀tàlá ọ̀tá mẹ́jẹ̀ fún yín pé àjọmọ ọ̀yá tá a máa jọmọ ọ̀yá láàrin ara wa sọ́ọ̀tẹ̀ bọ̀ pẹ̀lú mẹ́jẹ̀ mẹ́ta mẹ́jẹ̀ mú àkọ́kọ́ tẹ́lẹ̀ bọ́ bàbí di ọmọ ọ̀yá àtúbà lọ ẹ̀bọ̀ one two yóò kírun three yóò yọ sàrà tọ́ba ló sàrà lọ́wọ́ tí o gbọ́ bá jẹ̀ wúlò ẹ̀ ìyẹn ni bí wọn ronú gbàdá tó ẹ̀fọ́ gbogbo kò kírun ọ̀yẹ́ zaka wọlé ètò omi jẹ́ wá sí lágbára fún ìsọmọ ìyá nìyẹn náà ẹni ìjẹ́ fún ìsọmọ ìyá nìyẹn torí mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́wọ́ bàdìjọ́ láta ìgbè tí wọn bá túbà wọn kí wọn ti kí ni wọn yẹ zaka àwọn wa ni àwọn túbà àwọn ọ̀sẹ̀ bọ́bọ́ ṣùgbọ́n wọn ò ní kírun àwọn ò sì ní yẹ zaka tó tí wọ́n bá wá kí o wọ́n ò tún yọ wọ́n yẹ sọ́mọ ìyá. òun ló fàájọ bá kiri bá wọn ẹnìmọ̀rọ̀ tó fi bá wọn jà àwọn sàhárà jọ yẹn. àwọn ènìyàn láwọn ò kírun wọn ni láwọn yọ kàkà. òkè pé bá àdébì làwọn bá ń fún àdébì lọ́dẹ̀ ìdíbò láyé òjò bẹ́ẹ̀ lọ. ó fi èyí sí wọlé ọ̀kúnwẹ̀sùn ìdí ìjọba ọ̀yá kò lè dópin ìlà àyètò yà sọ̀rọ̀ lè lọ mílẹ̀ sí ní bèrè kò lù. ìgbà tá a lè yé sọmọ ya òun nígbà tí yẹ bá jáde kó lọ ẹ̀sìn ẹ̀yẹ. bí yẹ ya kò lù a kí sọmọ ya. bí yẹ ti kú kúrò tó lè pé kó tó ilé yọmi jáde kó lọ ẹ̀sìn a kí sọmọ ya. tó nípa bẹ́ẹ̀ wọ́n lè já lọ wo lápẹ̀rẹ̀ nísìnyí nípa ẹni tó ń pààyàn níbi ayá ìgbẹ̀sẹ̀ àpàdé rẹ̀ ọlọ́run ní pàgọ́lẹ̀ ọ̀hún fi ayá rú mi ní àfihàn ìṣe ìlú pàtì bá àwọn bí màrú wà á dá àwọn ilé ibi ní ẹ̀ṣọ́. ẹni wọ́n bá mójú kúrò nípa ọmọ ìyá rẹ̀ wọ́n pa. ó fi ẹ̀ pé àtẹ̀lé ọ̀pá àyà àtẹ̀lé ọ̀pá àtọ́mọ̀ ìyá tó làwọn ìdájọ́ ni bọ́lá ọ̀run lágbára nìyẹn o àtẹ̀lé ọ̀pá yẹn àtẹ̀lé tá a pa ọlọ́run tá àwọn méjèèjì ní ọmọ ìyá ẹni wọ́n bá mójú kù nípa ọmọ ìyá rẹ̀ fún ọgbà tó àwọn afáàlẹ́ ilé ọ̀gá àgbà yìí pé ọ̀gá kú pa yóò kú náà. pàtìmáwò ti máa rò káwa náà gba kìnìyẹn lọ́nà ẹ̀sọ́dà wá àdá òní ilé ní ní ẹ̀sà. ajá nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó ń pààyàn ọlọ́run ọba gbé kalẹ̀ ó sì mọ́mọ́ pààyàn ní ọlọ́run ọ̀yà ló ń yẹ mẹ́tẹ̀ẹ́dọ́ pa. táwa náà ní ilé kéèyàn tó ń lọ pààyàn ní lọ́rọ̀ tá a ti fẹ́ lọ́la lọ́ ẹ̀ṣẹ̀ tó la rẹ̀. pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu ọlọ́run ọba yóò tó lọ gbéná kó dá a gbéná ẹni ọba ń mọ̀ ń lọ pa mọ̀lẹ́lẹ́ ẹ̀jẹ̀dá ọ̀rọ̀ jẹ̀ẹ́dá agbèrè sínú ẹ̀ wọ́n ti ka lọ ọ̀rọ̀ àlẹ́ ọlọ́run ẹ̀ máa fi lòsì wọn láàánú yóò sì tẹ̀lé ní wọn àtẹlẹ wọn àyànbá àwọn èèyàn ayà rẹ̀ ti kiri ọlọ́run tó bá pèsè àdótóbi apèsè rẹ̀ fún apàdà bíbi àwọn ayà tí àlùkàdà rẹ̀. tó nípa bẹ́ẹ̀ yọ̀ọ̀ bá wa yín pé àìkérò ìṣèlú lẹ́yìn tí ọba kérò pẹ̀lú àwọn àwọn àlàyé àti ìlànà wọ́n ní káfíńlá wọ̀rọ̀ ọlọ́wọ́ ọba sùhánà nípa àwọn ẹni méjì tí wọ́n jà ọlọ́dún wa ìtọ́ ìfàtà lè nílẹ̀ lómi nílẹ̀ pẹ̀tẹ́tà lè bọ́lá òfin lọ́wọ́ lò káwọn ikọ̀ méjì lòmò nílẹ̀ bá bára wọn ẹnìkan sì sọ tẹ̀sẹ̀ ẹnìkan jẹ̀bi ẹnìkan jàre ọlọ́run tẹ̀sán wọn ní gbòmìnir níbi kọ́lá ọ̀gá pé ẹni náà yóò fi ní ilẹ̀ ẹ̀fọ́ fa áfíríkò bẹ́ẹ̀rẹ̀ àtúwáyéko wọ́sẹ̀ ọ̀lọ́. ayọ́kọ́lá ọ̀gá sùhánù ọ̀tàlá ó fi ìjọba ọ̀yá rinlẹ̀ láàrin àtọ̀ ìfàsílẹ̀ ló ti há ikọ̀ tí ń sàkóso àtàwọn méjì tó ń bára wọn jà ọjọ́ yẹn pé mòmí sínú àwọn méjì ti ń bára wọn jà yẹn nígbà kiri pé ọ̀rọ̀ ọ̀rọ̀ àìkírun ló lè mú yẹn jáde kótó àbí ọ̀sẹ̀ ìgbà lẹ́yìn ó kúrò ní ipò ìjẹ́mọ̀bì gbogbo àwọn tí ò tó wọn lẹ́gbẹ̀ẹ́ rẹ bá jà wò wọ́n lọ. wọ́n lè já tó wọ ọ̀rọ̀ ikú àlejò sálá sọ pé tí ó dùn máa fúnra wọn jáde tó tó ń dàlá jọ lọ́rùn. tó wá bára wọn jà yìí tètè fèrè ní ṣùgbọ́n tètèrè eléyìí ó lè mú ìyọkó lọ ẹ̀. nítorí pé ó wá ti di ìmọ̀ ìjọba ya kò fi tó ti tó jà yìí. níbẹ̀ ìparun kó kúrò àìnígbàgbọ́ ni tó lè yọ ọ̀yà tó tó Islam tọ́lá ẹgbẹ́ kò kí lẹ́nu yẹn tàbí kúkúrú tí ọ̀lágbára ni ọ̀yẹ́ kí wọ́n sọ pé ọ̀sán ọ̀yá mọ̀ gẹ́gẹ́ bó ti já sí pé ìjọba ọ̀yá ò ní tó pè pẹ̀lú kí èèyàn parí rẹ̀ àbí kí èèyàn parí rẹ̀ ọ̀dà. wọ́n ní sẹ́ni kẹ́ máa sọ ní kí ni àìwá rí ni kófúra sáré fi ìta ìzàkà ìṣe kẹfẹ́rí ẹni lọ́lọ́wọ́ ọ̀yọ́ zàkà gẹ́gẹ́ bí àyà sábà yẹn ti tọ́ka sí fún àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ kẹfẹ́rí mi ẹni tó bá fún ọ̀yọ́ zàkà ìjẹ́ ọ̀sẹ̀ ọ̀gá lára ọ̀rọ̀ àwọn olùmọ̀ ìmọ̀mọ̀ àpọ̀jù àti ìmọ̀lọ́ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó lè má yà kẹfẹ́rí ṣùgbọ́n yóò jí àtúntò mi ọlọ́run ọba gbọ́n bá lọ́kọ̀ á dáadáa pẹ̀lẹ́ àti bá kọ̀ọ̀kan lábẹ́ ìkọ́ni ló sún náà rẹ̀ wọ́n ní ẹlọ́wọ́ àti àdéhùn àti ìrọ̀rọ̀ ọ̀jọ̀ ọ̀rọ̀ tẹ̀lé àti wọ́n làkùn sálá ń sọ ìjì àti fẹ́fẹ́ ní sí ọ̀yọ́ kàkà ìgbéyàwó tí òfin yọ kàkà yẹn wáyà làkúndé ọ̀yọ́ kàkà rẹ̀ làkúndé àti gbogbo ọmọ tó bí pátá wọ́n máa tẹ̀ lọ tẹ̀ bọ̀ báyìí yọ ọdún lẹ́yìn ìgbà yẹn ni wọ́n ti wá wo bó lọ́rọ́ rẹ̀ ọjà tí sábì kẹsẹ̀ lè wọ ní àdínà. àbẹ ìsọtẹ lówó tí ọyọ kàkà lórí ẹ wọn máa sọ sí ìlọkọ lórí tí wọn bá fi lọ aṣọ dáṣọ yóò tó lẹ́yẹ wọn máa fi ṣe onígbà tí wọn máa fi tó lẹ́yìn. fún bíi fifty thousand years wọn á fẹ́ wá wo bó lọ́rọ́ rẹ̀ ọjà tí sábì kẹsẹ̀ lè àdínà ẹni méjì àfẹ́fẹ́ wọ́n ti mọ̀ mú sí gbogbo àdéhùn yẹn wá nínú báwo ìsúmi wọn ní ìgbàgbà tó làwọn fi sọ ife ti zàká ti tún yàtọ̀ sí ti o ìlú kan lè má yà kékeré ní ẹyẹ ló fi jáde kó nínú ẹsùn lọ́sọ́ bá jẹun bá àwọn ẹ̀yà tí kí tí táwọn ẹ̀yẹ ẹ̀yẹ fẹ́ àti sọ lè padà kékeré o ó lè padà wà ní jẹun. ṣùgbọ́n wọ́n ní ká bá lọ wo súnmẹ́wò ká tó débẹ̀ ẹjẹ́ padà síbi ayé àtàǹkì lọ́wọ́. àyà kejì náà wá padà bọ̀ adé ọ̀rọ̀ ọlọ́run ọba tó máa lọ olùkọ́wé nílò lélo ọ̀sẹ̀ wáìlù òtò kẹ́tọ́ náà ṣe àdámọ́ náà wọ́n pè wáìlù nígbà wọn pè ṣe máa jẹ akẹ́rù àwọn akẹ́rù wọn àlàyé náà náà lọ àgbáyé sí pé bá ti èdè yóò tẹ ọsẹ máa fún fúrẹ́dì tó ti gbẹ àdìgbò yẹn ní ojú ọ̀rẹ́. yọ̀wọ̀ àtọ̀mọ́ pé àdínkù láti gbẹ ẹsẹ̀ ń ká sẹ́pẹ̀ lé wáyé ló kí lè túmọ̀ dẹ́sẹ̀. ìlà ti lọ jẹ. wọ́n ké pè lé ní wáyé ló. títí ilé èyí tá a mọ̀ tó kánú lẹ́jà tẹ́wọ̀n kọ́ máa jẹ́ ìjà lóṣù sàndé. àwọn àti òrùka àwọn òun làwọn ẹni الذين هم عن صلاتهم ساهون àwọn tó ń gbé wọn máa gbàgbéra níbi ìrún wọn yẹn ní wọn fi lónìí àjà wọn máa fọnú fọra nípa rẹ̀ mùtẹ̀hẹ̀wì lónìí wọn máa fojú rí náà kò yẹ ká sí. àbá wa sọ àjùmọ̀ náà lọ́wọ́ kàn káàkiri ní yẹn lẹ tọ́ba ti máa lọ fi ti àtẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àlùfọ́lá ṣùgbọ́n ó lè lálàáfíà tó bá jáde máa fi ti sàbí sàbí yẹn tó sọ́kàmọ́ òkú ọba. ó ní gbogbo òṣìṣẹ́ ọlọ́wọ́ máa lè sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lá nípa àwọn ẹni tí wọ́n ń gbàgbéra nípa níbi ìrù wọn. wọ́n lọ́wọ́ adáhùn ló wà tá a kéwò wá òun ṣe é má kéwò ká sí fún ẹ̀. ìtọ́jú àjúwà láwùjọ ilé ẹ̀kẹ́ wá tẹ̀ wá pọ̀ jù lára àwọn obìnrin tó dẹ̀ ti di wípé ẹ èrò tó mìíràn bá ti lé òun lọ́lọ́ lájú àgbọ̀nba wẹ̀ lómi ni ó ti wọ̀ tẹ́lẹ̀ mi bá ti mọ náà kò sí àpò ó ti fi tẹ́lẹ̀ báyìí tó tẹ̀lé sáré lọ́wọ́ kí sọlá fún ìmọ̀lẹ́ fìkì ìlú àwọn ọmọdé fìkì yọ ọsẹ ọ̀rọ̀ rẹ̀ tẹ̀sí yọ yọ máa sọ ọ́ ní ẹyẹ ẹyẹ ọ̀sọ́ka àpò ọ̀gbọ́dọ̀ a ṣe àìmàbẹ̀rù ọlọ́run ẹ ọmọ yìí ni ẹ ọ̀tọ́jú rẹ̀ ni ẹ oúnjẹ ilẹ̀ ni ìgbà kan ni. ọwọ́ ìlú wọn jẹ́ ti àwọn ẹni tí wọ́n lọ́rùn lára ẹ̀. wọ́n ní ọlọ́run tó akérò ni wọ́n. ṣùgbọ́n wọ́n ṣe gbẹ́rẹ́ fóònù yẹn fún ẹ̀. ọlọ́run wá wọ́n ní wáyé ìgbéwò náà ní ṣíṣà tó lága ó fi ẹgbẹ́ sùn wọn rẹ̀ nípa ilé gbogbo ìyàbọ̀ máa jẹ́ ti àwọn akérò tí wọ́n fi ọwọ́ tẹgbẹ́rẹ́ kúrò yàtọ̀ fi kájí kúrò wọ́n ní wọ́n tẹ̀lé sùn wọn rẹ̀ nílé àdékòtò kan ló já ìbẹ́wọ̀ lọ. fẹ́ẹ́ gbé kòtò yìí gbogbo òkè tó wà lé ayé àti òkè hamalaya tí wọ́n bá gbé gbogbo òkè tó ayé yìí tó wà gbé jù yìí làdáfẹ́ gbogbo fitness náà yọ lè ṣe ìdájọ́ àlejò nípa bí ooru òtó lẹ́yìn ẹ̀sìn lágbára tó àwọn ojú ti wọlé àwọn tí òfin lò ká kíkó ìwọ̀n yẹn tẹ́lẹ̀ lọ́rọ́ lọ́rùn lára òdòdó ní òdòdó ní ló bá pọ̀ ní alẹ́ àwọn ọkọ̀ nínú àwọn apá àti wọ́n ya kò kí tẹ́lẹ̀ ọkọ̀ ọmọ ya délé yìí wọ́n yẹn lè fi tẹ̀mítẹ̀mí lọ ọkọ̀ ọmọ rẹ̀ fún àbá wọ́n èyí ni wọn ò fi òfin fásitì ní o wọn á sí wọn tó lò àwọn tó tó bá tó lò kò òfin tó wà ní ayé kò sí inú ẹ. ooru tó wà nínú kòtò yẹn tẹ̀sí máa jọ gbogbo òfin nípa kó sí lágbára tó. ọlọ́wọ́ ajẹ́kù bí àwọn ẹni tí wọ́n fọwọ́ jẹ pẹ́rẹ́ kúrò tí wọ́n fi fásitì sọ ẹ̀. láti sọ pé àwọn tí òfin tí wọ́n bá fẹ́ sùn wá lọ ẹni tí wọ́n sọ pé à. Ah, ẹ kó látàdì pẹ̀lú ọ̀rọ̀ ìlú ìjàmbá nígbà wọn wá sí sáàtì tó ná kí ló ti pẹ̀lú rẹ̀ àyàfi ní ìjọba tó wá lóru ní ọjọ́ ti àbámọ̀ lórí ìjọba ìjọba ti wọlé kọlọ́mọ wọn bá lè fẹ́ràn tó ń sọ́kùn rẹ̀ kó àyàfi ọ̀sán ọlọ́run bá sọ ilé yẹ يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. الله ما دعي لي ما أقول له. dúkìá yìí ọmọ àkóńgbà dé báyìí ọmọ yìí ọba kó gbàgbé báyìí àrùn ìkìlá kúrò níbi ìrántí ọlọ́run. ọ̀rọ̀ yẹ pàdánù ẹ̀tọ́ bá ti bẹ́ẹ̀ tó ti pé dúkìá ẹ̀ ó kó gbàgbé bá kúrò níbi ìrántí ọlọ́run ọmọ ẹ̀ ó kó gbàgbé kúrò níbi ìrántí ọlọ́run. sọ́kùlẹ̀ ìgbà tó ń lọ ọ̀dùnú àwọn yẹn ti pàdánù wọ́n ti sòkò sọ́kùlẹ̀ ìkóòrò káyà kẹsàn-án. àwọn àbọ̀ òun ní ká sọ fọ́nà wí àtẹ́bí wí àlàyé àwọn ẹni ìdájọ́ rẹ lórí ẹ̀ tí kùrá ní ọ̀gá tó kùrá ní fún wa áwà sínú àtẹ́bí tuntun nítorí ọ̀gá tó á kì í sáwọn ọ̀gá tó pé àgbọ́yé òun lẹ gbọ́yé tọ́lá ìjókòó náà lẹ́yìn ìgbà tí kí n kà ọ̀rọ̀ ọ̀gá àlejò àlọ́sọ́lá. àwọn afọ́nsá òkìrì ni wọ́n bá ń sọ tó bọ̀ àwọn tó kí lọ́dọ̀ àtẹ́bí àtàwọn tó kí lọ́dọ̀ àwọn tó kí lọ́dọ̀ àtẹ́bí sọlọ́lọ́ àlùfẹ́lá wọn ló ga àgbàlérò nínú àyà ìrún wákàtí márùn ní àtẹ́bí nǹkan ẹni yòówù tó bá ṣe àìlójú àìráyè nípasẹ̀ dúkìá kátàkárà rẹ̀ nípasẹ̀ ìgbésí ayé rẹ̀ ìṣẹ̀mí rẹ̀ àwọn kan tó kó jọ màálù àtàtúntẹ̀ àtàtì ẹ̀ àbáwọn dúkìá kan tó ń darí àbáwọn ọmọ ẹ̀ ọwọ́ àṣà ìrójú ara ìpẹ́ láwọn kan yẹn á ní sọ́lá tí wọ́n kọ́ sí ta òye kó kírun sásìkò ẹ̀ káàdì mi lọ́sọ̀ èyí tó ti wá bẹ́ẹ̀ fún padà mo tún padà tó ń dàrú obìnrin tí wọ́n ń ṣẹlẹ̀ gẹ́ ọ̀pọ̀ ilé ìsáré yẹn lóní ọba àtẹrẹ mọ́ ó lè ká tó bàrà lọ mẹ́jọ àárọ̀ ọ̀pọ̀ ni ọmọ yìí ò já sùn ọmọ yìí ò ẹ òun lè ní sọ́jú àyílẹ̀ ìgbọ̀lẹ̀ ẹ mo fẹ́ kí n papọ̀ wọ́n làǹfà rẹ̀ jẹ́ ìgbọ̀lẹ̀ wà sí wọ́n gáàrí ẹ mo kọ́ fẹ́ ká làǹfà rẹ̀ kí n tó dúró gáàrí kí ló dé à ń lọ ọmọ yìí lẹ̀ ẹ ọ̀kẹ́ ló àwọn mẹ́wàá. sotori bẹ́ẹ̀ ni yẹn wà ẹni tó pàdánù ẹni rẹ̀ máa rí فإلا تتسلم في صعب إلى الحديث لا تهيد موسيقى في الكتاب من أول ما يحاسب به العبد يوم القيامة أول ما أن يعمل الصلاة فإن صلى حجبا وأفلح وخليا فإن نقص بالرقابة والحسن wọ́n sọ̀rọ̀ sọ̀lọ́lọ́ àtàlágbà pé irú kèésì ọdún ẹ̀ka fún ọdún ẹ̀mẹrẹ mu. àti nígbà tí wọ́n sì di ìṣúra wà nílé láti bá sọ. ìrìn àjò láti tó kúrò láti tó kún ní wa fà nẹ́bí fẹ́ kó ti rò yìí ṣùgbọ́n wa fà ti náà yóò fi lọ́rọ̀ yẹn fún un yẹn là wá sọ mo ní àkọ́kọ́ ohun tó mo máa ń dúró ẹ̀rú ọba lórí ẹjọ́ mi là ẹ̀yà mọ̀ nínú iṣẹ́ rẹ̀ ni wọ́n kọ́kọ́ àìsọ́lá bá ti ẹni ìyẹn tí wọ́n fẹ́ sèṣirò rẹ̀ yẹn ó kàn wọ́n ti ṣeré kódà ó ti yege bí kí wọ́n lè yẹ páàsì ìdánwò wọ́n lọ wà lẹ́ẹ̀dì ó pa. wà ìfáfẹ́dẹ́ tí ìwé bá ti bàjẹ́ wọ́n yẹ ìwé wò bí alájẹ́kọ̀ọ́ yìí náà ni tọkọ ni kọ́ ọba ó tọ̀ wọ́n ti pàdánù wákàtàrà ó lè sòfò ọlọ́dà bàjẹ́ bá wọn ṣe. ẹ̀rí ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ètò amúrò nípa àwọn tí ọwọ́ jẹ fún ọlọ́dà pàdé àwọn kẹ̀kẹ́ ló gbogbo náà ni. àwọn tí ọwọ́ náà wọn làwọn ẹni tí wọn wà lùjẹ tẹ wọn á kẹjọ láwọn ọlọ́pàá wọn máa tẹra wọn léèrè láti lè fún ìṣèlérí nípa àwọn ọ̀daràn àwọn kírímínàlì ní. nínú rẹ sàkárà tẹ wà yìí ló gbé yín débẹ̀ gẹ́rẹ́. wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ekéròǹgbà náà wà láyé àìkéròǹgbà. ẹsẹ̀ àkọ́kọ́ tá a dá nípa àkèké o ewu lè kejì. ìkejì ní bí àyè fún aláìní jẹ ó ti gbọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ìkẹta ń bọ̀. àwọn tó wà lẹ́nu tó máa ń kẹnu bọlẹ̀ nípa ọ̀rọ̀ kádàrà nípa ọ̀rọ̀ ẹ̀sìn nípa tó ti pẹ̀lú àwọn àwọn ọ̀rẹ́ fi ọlọ́run á máa kẹnu bọlẹ̀ sọ́kùsọ̀ náà máa ń sọ nípa rẹ̀. ọkùnrin ìkẹrin. ọkùnrin náà ló ká bàbá pàdé tó tún fún mi pé ọjọ́ ìlújà ṣẹ̀yà wọn àgbà tó ní ọ̀sẹ̀ àwọn bá ń pè mí lọ. Padà sáré dájú ni wàá dé bá wa yìí. Ọlọ́run ní ẹ wá o. Èsì pé àwọn tí máa ń sífẹ̀ sọ́ra àwọn èèyàn ń sífẹ̀ jọ ìlújà ṣẹ̀yà wọn àwọn àtẹ́jọ́ náà fẹ́fẹ́. Àwọn mọ̀lá ìkà wà fẹ́. Àwọn ẹni rẹ̀ wà fẹ́. Kódà àwọn kan sì dùn díẹ̀. ẹgbẹ́ wa tí òkúta sí àmọ́ wọ́n á máa sọ fún àwọn ọmọ ẹjọ́ yá ẹ bá wà lẹ́kẹ́lẹ́ lọ. wọ́n tà kí ló ṣe tàbí ó ti bẹ̀rẹ̀ tí àti bàbá àwọn ò lù ọ́. adé bá wà lẹ́kẹ́lẹ́ wọ́n ti aláàlẹ́ wọ̀ táwọn òbí wọ́n lù ọ́. ìwọ́n tó níyàwó jẹ́ tètè lọ fẹ́ àwọn lọ fẹ́ àwọn lọ ìgbẹ̀yìn ìyàwó ọmọ náà ní ọjà ní iṣẹ́ àwọn bá. àwọn àti kábà fi nǹkan jẹ ara kàbí mọ àwọn àtàkùnjọ bì náà ìyá bẹ́ẹ̀ yìí náà ti tó ọmọ bẹ́ẹ̀ ló kù bẹ́ẹ̀ ló kù dáadáa ní ìfà tọ́lọ̀ ọmọ yìí yá ni àbá òun àtìlẹ́ ogun láti lè rún náà ayé òun akọ̀rọ̀ bẹ̀rẹ̀ kù lọ́fà tàbí òun lò ọlọ́run ìgbà lọ́wọ́ tí ẹ bá bímọ sọ́wọ́ tí èyí ní ìjọba bá jẹ́ wá lùsùn sọ́ọ́ ni ẹjọ́ ń gbàdúrà ẹjọ́ sọ́ọ́ ọmọ dáadáa ọgbà kó wò ní wàá ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ti rí ọ̀tẹ̀ máa wọ ẹ̀yà tó bí i nínú dáadáa tó tó wà sí ilé ọ̀bí wọn tó tẹ́lẹ̀ sí i ọ̀rọ̀ ọ̀hún ti àwọn ọmọ alẹ́ ọ̀tí ọ̀tẹ̀lẹ̀ sí i òkú tẹ́lẹ̀ sí i. tó nípa bẹ́ẹ̀ àwọn èèyàn wọ sàkárà ilé sákọ̀ nítorí kíni o nítorí àyíkí o wọn kò wọ́n náà ẹ̀rí gbogbo eléyìí ń jẹ́ àlàyé lẹ́kọ̀ọ́ nínú sọ̀nà lórí ibi ẹni tí ò kéwò abẹ́ inú àlùkò ádá lápọ̀lẹ́ lórí ibi ẹni tí ò kéwò kékeré ní o kékeré rẹ̀ sí ní ìlú kékeré àtọ́gbọ́ kékeré káà ní sọmọ ya gidi ní Islam àpò ìlú ẹni tí ò kéwò rà kékeré rẹ̀ ọ̀pọ̀ ní Islam tó. àwọn àti wà lọ́wọ́ àwọn ọ̀dọ́ wa lọ sọ̀rọ̀. tí ó fi di àbúlẹ̀ nígbà kékeré òun ní ẹnìdí òtó. àkọ́kọ́ tó àdéhùn dáhùn òun náà lè àdéhùn tí wọ́n رحمه الله تعالى ولا النبي صلى الله عليه وسلم قالوا به الأحد الذي بيننا وبينهم السلام يغتال يغتال نعم ومن تركها فقد كفر níbi àtàkùn lẹ́bi bẹ́ẹ̀ ní ẹ̀rọ ìdẹ̀rù àkọlà. yóò dáadé sọ ipò jẹ́ nǹkan tá a bá sáábà tá a fi yàtọ̀ sáwọn aláìní gbàgbọ́ irú ni. fọ́tò sára ká ẹni yóò tó bá ti parọ́ ọkọ̀ ìgbàgbọ́. ó ti ti tèmi rí mi. ẹ̀ka sọ̀tàn la ní sọ̀rọ̀ yìí kí n sàwọn la إذن قد حديث وعند أبو الحفيظ صلى الله عليه إلى أنه أخبره صلى الله عليه وآله وسلم هذا حديث بحج هذا حديث بحج المظلم للمسلمية ذلك الحديث لأنه حديث جابر وعبد الله نفذ النبي صلى الله عليه وسلم ينأت ń sọ ìdájọ́ ẹni tí òṣèlú pé kékeré ni tá a bá ní wọn lẹ́gbẹ̀ẹ́ ká bá wò wọ́n rẹ̀. ayà. ẹ̀yin rẹ̀ ọtí wà ní kúkúrú lórí kùsùlá. ewu ti bẹ láàrin ẹrú wọ̀ bẹ́ẹ̀ tẹ̀lé kúkúrú táàbì lọ sí lágbájá yìí kékeré ni tẹ̀lé kùsùlá àìsàn rẹ̀ kí ẹ̀ bá ti pa àwọn kùsùlá ọ̀sọ́rọ̀ kékeré ẹ̀ ilé ìtújẹ́ ìtọ́ka kó tó di pé a lọ àtọ́lé lórí eléyìí wọn ló ta gbàdúrà pẹ̀lú kékeré ni kékeré ni láàgbé láti gbàdúrà ọ̀rọ̀ náà máa kílíà ni kúrúkúrú tó ní ọ̀yà kó tó ẹ̀sìn ni o sọlá níbi sọlọ lọ àlùfẹ́lá ó ń gbé òkè àkàlẹ̀ láàrin òbèrè àti kékeré ó ní òròdò ìyàwó yóò dàbà kílíà tiwa ẹgbẹ́ ìlànà kékeré ọ yàtọ̀ sí lánàá sí mùsùlùmí ẹni tí ọba ti mú kẹta bá sábà wá sábà fún mùsùlùmí lè yẹ fà wá nínú ìgbà kiri ó ti wá tó tètè lórí rẹ ó ti wá tó tètè lórí rẹ ìjọba ilé abala yìí áfíríkà kì í ṣe dáadáa nínú àwọn ọ̀rọ̀ tí ó tó wá nípa ìpẹ́lẹ́ tí ọba kẹrò èèyàn bá jọ ọ̀rọ̀ ọdún bíi èpè líle lè mi ò ní ibi bẹ́ẹ̀ já máa wọ àdínkù àdínkù ló ti jẹ. wọn wá tó hadith náà mo ti mùsùlùmí jáde lọ hadith ló sáré abẹ́ká wọn jọ wọn sáré àdìhà. wọn náà débi sọlọ náà sálá ń lọ pé tàtà kúrú ló rọrọ ẹ padà rí àwọn aláṣẹ kan pàṣẹ àdínkù wọn tún kúrú ẹ máa mọ dáadáa lọ́dọ̀ wọn báyìí ẹ sì máa kàkà kó wà kẹ́rin tí wọ́n wù ọ̀rọ̀ musa ìwà àti ọ̀sùn wọn wà. ọmọdé àárọ̀ sàbẹ́rì ẹni tó bá bọ́ rere tí ti ju rere fáwọn yẹn ó ti bọ́ pápọ́ sẹ́yìn tó ju wàhálà ọmọdé láti dá ẹjọ́ bá wà sàkàgbà burú yẹn sẹ́yìn mọ̀ orúkọ wúlà wọn láì fi mọ̀ ọ̀rọ̀ ti yá àtẹnudọ́ bá yọ lóṣọ káwọn aláfẹ̀yẹ gbé dání wọ́n sábà tàbí ìtumọ̀ rẹ̀ ní pé ó sọ̀wọ́ ọ̀pọ̀ nínú wàhálà ọ̀ wọ́n á rí òṣìṣẹ́ lọ. àpàlà tó sọ sílò ibi dábìrì fọ́rọ̀ ọ̀run èé ṣeré o. kírúfẹ́ àwọn aláṣẹ ká mọ̀ pé bọ́rọ̀ wọn ṣe rí ní ọ̀rọ̀ ọdún táwọn sọ ìwà ìtàn àwọn ni wọ́n mú. táwọn kú lè bá wọn jà káfẹ́ wọn lóhẹ̀ kálẹ̀ wọn lóṣẹ́ wọn dà àbí kálẹ̀ wọn sùn bá tò sáà lè ṣe bẹ́ẹ̀. kí mọ́ akọ́mù bí kòmò sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o lópin ìgbà táwọn alátẹ̀yà bá ti kírò láàrin ọgbọ̀n ya èrò ọ̀dẹ̀ bí láti lè gbé ṣe òun òun náà ní ọgbọ̀n yàtọ̀ láàrin mùsùlùmí àti kìkìkì o. nínú àdéhùn àwọn ìgbà lè látùbárí ọ̀rọ̀ fún sọ̀rọ̀ ilé ẹ̀ náà wọ́n ní adébí sọlọ́lá sọlá gbẹ̀mí ìyáwó àdìmásíkú àwọn tó lóore jùlọ àwọn tí ń darí àlẹ́bí náà sọ fún ìbúlẹ̀ rọ àwọn ọmọ ọkẹ bá dìfẹ̀ wọ́n yọ ìbúlẹ̀ rọ àwọn dàdé máa dìfẹ̀ yìí wọ́n ń sọ̀lú náà àlékún ẹ máa ṣàdúrà fún ọ àbí wọ́n máa ṣàdúrà fún yín wọ́n tún sọ̀lú náà àlékún ẹ̀yin náà máa ṣàdúrà fún ọ. ṣùgbọ́n tẹ́lẹ̀ àwọn aládùúgbò burú jù lóyún àwọn àyẹ̀lú tó gbé fún àwọn náà tó gbé fún wọn wá nílò ìdíje ọlọ́run. àfàlánù lè sáà lè yọ wọ́n pò jù ní sẹ́yìn pẹ̀lú kálọ̀ táwọn nígbà. kíláàsì sàlàgọ́ ni láà ẹ̀ gbọ́dọ̀ fi náà mọ́ àkọ́mú ní gbogbo sọ́là. táwọn alábẹ̀rẹ̀ bá ti ṣe o ẹ̀ gbọ́dọ̀ fẹ́ lọ yọjà sí wọn fẹ́ bá wọn jà ọ ẹ̀ lẹ́fẹ́ yọ wọ́n kó lórí àga ọ ẹ̀ yàgà bọ́ wọn wọ́n gba báwọn àdéhùn méjèèjì ó ń jẹ́ ìtọ́ka lórí mọ̀nàbáṣà ti lè wọlé àti wọ̀fìdárì òfin sẹ́yìn. aláṣẹ wọn lè rán lóyè wọ́n sì lè fi dàbá jà tó rọ̀ láti kéwòn. kò sì sẹ́tọ́ láti bá aláṣẹ ti fanfà láti bá jà àyàfi lọ́ba ti kúkúrú tó fojú hàn sẹ́ẹ̀lì ti bẹ̀ lọ́dọ̀ wa lọ́dọ̀ lọ́wọ́ wa sùhánù ó ti wọ́n tún hàlíjì ọ̀rùbáyà ọ̀sọ́rọ́bì rọ́jì ọlọ́run tẹ̀lé àti wọ́n ti sọ ọlọ́run bá pè wá ọba yà á dẹ̀rù. àwa lálùkà wà ní ipa ti di mùsùlùmí. wọ́n tún lálùkà wà ní sálùkù sẹ́lẹ̀ ńlá lọ wájọ yẹn mọ̀ ní pé àfún lálùkà wà ní alàmùsẹ́mù àìwọ́n sọ̀rọ̀ ìrẹ́ gẹ́gẹ́ bí alága ọmọ agbọ́rọ̀ sí ẹlẹ́nu á sì máa tẹ̀lé ọ. èyí mo ṣàpinnu tára wa bá yá á tẹ̀lé ẹ wọ́n mọ̀ kíra yìí náà kọ́dà tí inú wa bá dùn àtẹ̀lẹ́ wà á sùn nínú àwọn àtúntòrò àtẹ̀lẹ́ wà á sùn nínú àwọn àtúntòdẹ̀kù náà. àwọn ọdún àwọn afọwọ́ lágbára lójú wa gẹ́rẹ́ àbí sọ̀rọ̀ tí wọ́n lẹ́nu náà látẹ̀rẹ̀. wà á lọ lẹ́rìí à àlẹ́ àwọn tó bá ti jẹ́ alábẹ́ àti ọ̀rọ̀ tí ń kó àtẹwà nípa wọn fà. wọ́n lọ sọ sàlàwà pé ìlà àtàrọ̀ òkúra bò wá hàn. àyàfi tẹ́ ẹ bá rí àìsí ìgbàgbọ́ tó fojú hàn àyíǹdàkùn mi náà lọ́ọ̀ ní bí ìdìbò àtàn. tẹ́ ẹ ní ẹ̀rí lọ́dọ̀ ọlọ́run pé ó nù àìsí ìgbàgbọ́ nílé yìí. wọ́n ní pẹ̀lú báyìí táwọn aláṣẹ bá sọ pé èèyàn lè fi torí ẹ̀ bá ọjà ajá sí pé kókòrò tó fojú hàn nìyẹn tá a ti jẹ́rìí lọ́dọ̀ ọlọ́run torí bẹ́ẹ̀ kò sí nínú iṣẹ́ wa lọ àti súnà nẹ́bí sọlọ́lọ́ àlùsọ́lá ti ń sọ yín pé ẹ̀tọ́ bá fà mú kéde kéde o àyọ̀ àwọn ọ̀gbẹ́ tó fà mú tìmọ̀ mi ní èyí tó pọ̀ jù òun náà ni àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ tí wá tí ń tọ́ka sí fẹ́ṣẹ̀ ìtọ́jú peter oyè ti fi kò túbọ̀ wípé ní tí òun ní òun òbí nínú. إن صلاتك متوحيد لا تنسى شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله ìjẹ́rìí ní mọ̀tẹ́ni sọ́lẹ̀ sọ̀rọ̀ lódò àyàfọ́ lọ́rùn. àti bí Muhammad sọlọ́lọ́ àlùfẹ́lá àlùfẹ́ ọlọ́run àtẹ̀sẹ̀ tó wà fúru ìgbàgbọ́ yìí. wọ́n sábà lọ́wọ́ àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ yẹn ní mọ̀ mọ̀kọ́ yẹ̀dà wọ́n lè dé pẹ̀lú àwọn òṣèlú ẹlẹ́sùn yẹn náà débi yín àgbọ̀dọ̀ wa bẹ́ẹ̀ gbé yẹn lé pàrọ̀ ṣùgbọ́n sábì ní náà mí. tàbí kó jáde pé kí ní ẹsìn máa wá sọ àwọn èdè sí ìgbà pàtó tó jáde pé yàrá àwọn ìsánù bí ha ìtẹ̀lẹ́sì sọ́lá. ṣùgbọ́n ká tẹ̀sí ilé wípé ìtọ́ka lọ́dọ̀ pẹ́ni tí wọ́n bá pàrọ̀ sí kékeré ni. káni ẹ̀ẹ́dẹ̀gbẹ́ kékeré yẹyẹ ní sọ wọ́n ká má dára láwọn kékeré ni kékeré ni oníbẹ̀ ká ti àkéèsí abala yẹn dáadáa. nínú àwọn ọ̀rọ̀ tí a kú èyí náà bá lọ lọ àwọn sílẹ̀ táwọn ti padà sí àwọn àlàyé káàkiri. òun lè tún ní àkéèsí tó tó nínú tí ọba yẹn wáyé kí ẹni ọba pààrọ̀ òsì kékeré ni. òun ní àkéèsí tí mo mọ̀ ọ́ ní gbígbá yẹn. ويذكر صلى الله عليه وسلم بمن فاتته صلاة العصر حفظ عمله irú kan tó lè yàwó ẹ sálà ń sáré nìkan bá bọ́ fún kẹrin gbogbo tẹ̀ ẹ́ ti bàjẹ́ tọ́ba jẹ́ gbogbo òru kọ́ kúrò lọ́rọ́ ẹ ti wá rí àdéhùn yìí àdéhùn tó lálẹ́ àti àdé bákan náà nínú súnà wọ́n lè fi sálọ̀ ń bọ́ lọ́wọ́ àti sálọ̀ ń bọ́ bí àdéhùn bá pọ̀ pọ̀ pàrọ̀ pọ̀ pọ̀ ní sáré àti bí irú ní pàtùlá. Ṣéyọ́ mọ̀ á retí àlùkò àti mọ́lọ́wọ́ sọ kó bàjẹ́. Nígbà ọ̀rọ̀ mi, gbogbo àwọn àhàdìsì àwọn àdìsù lálàáfíà ni. Àdìsì ilé wo ni àdìsì ọ̀gájà ń sọ mi? Àdìsì ilé ìdàkúfẹ́ wò. Òun náà ni eléyìí tó ń sọ pé àtúntàlá tó kúrò bísí àti òkú àti lànà. àti wọn kọ́ abúlé àtẹ̀sẹ̀ máa bá àwọn èèyàn tó ń fi gbólóhùn lá ilá àìlọ́ wọ́n wá ṣe o wọ́n yọ ṣàṣà tí wọ́n bá ti délé yẹn ẹ ẹ ìgbọ́dọ̀ tẹ̀lé wọn lẹ̀ wọ́n ìgbọ́dọ̀ bá dúkìá wọn àyàfi wọn bá lẹ́sọ̀ọ́ ní ìgbà bẹ́ẹ̀ tuntun ìṣòro tẹ wọ́n tẹ lọ́dọ̀ lọ. ọ̀la wípé aláfẹ́ làfẹ́ mi àwọn òní báyọ̀ ìjà òbóyè wa pẹ́ mi sọ̀rọ̀ ìyá mi ẹni tí o tó ọmọ ìyá òun lọ́mọ àáfẹ́ yìí ìkírun káfíìrì. alágbẹ̀ni ó ṣe ìbájújà fún ẹni bẹ́ẹ̀ kì í sàwà. sọ̀rọ̀ ẹni tí ó sọ̀rọ̀ alágbẹ̀ni ó sẹ́ni òkúta lọ sọ̀rọ̀ wà sọ́lá. gbogbo ẹni tó ti kú lóòrọ̀ àyè náà ni gbogbo ẹni tó bá kó ti wà nípa aláṣẹ. bákan náà nínú àwọn àhàdé ìdánwà ká tẹ̀lé lè tó lẹ̀ òun lẹ́sẹ̀ òun lẹ́sẹ̀ sọ nípa ìpàtàkì irun wọ́n ní wọ́n lọ fi ọ̀rọ̀ yẹn tó ìṣẹ́ ọ̀rọ̀ ọ̀lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ń gbé wọ́n ìṣá àpapọ̀ àdìsá ẹni wọ́n bá sọ̀rọ̀ òkè ìlú yẹn máa jẹ́ mọ́lẹ̀ á jẹ́ ẹ̀rìnkù yóò tún di ọ̀là fún ìjọba ìlànà ẹ̀yà rẹ̀ ẹni tí ọba sọ̀rọ̀ rẹ̀ kéé òní orí mọ́lẹ̀ o òní lẹ́rìí kankan o òní orí ọ̀làjọ́ fi dàgbẹ́ yà wọ̀ tó irúfẹ́ ẹni ẹ̀dọ́ wájú fi dàgbẹ́ yà wọ̀ wà pẹ̀lú àwọn ìró rẹ̀ yọ wà pẹ̀lú kárú náà àti àti òǹbájú ìwòrán kálá àwọn ọ̀daràn tó máa wà pẹ̀lú wọn jẹ àwọn ọ̀daràn tó wà pẹ̀lú wọn jẹ nínú àwọn àtàwọn omi ìtọ́wà wọn ló mọ̀ ọ̀rọ̀ ọmọ kàtọ́ wà حقا إنه لا حق لأحد في الإسلام هذا وعد سلام kò sí fi kẹ̀kẹ́ fún yẹ̀kan nínú islamu yìí tó bá ti fèrò láàyè. ẹ dákun àwọn tí òjòrò lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀yà àpàkíyèsí wọn àbáwọn tí wọ́n ń gbé tí wọ́n ń falẹ̀. wọ́n ní apáṣẹ àwọn olùmọ̀ sọ yìí pé wọ́n gbé ẹni tó pààrọ̀ wọ́n gbé ìdílé jẹ́ òkúta òkúta pẹ̀lú àwọn ọ̀daràn bẹ́ẹ̀ nítorí bóun yẹn kọ́ ọ́fà ìròjú fa ìráyè ìmọ̀lì pẹ̀lú dúkìá tó ní pẹ̀lú ọlá tó ní pẹ̀lú ìjẹ́ mínísítà rẹ̀ pẹ̀lú bísíǹsì ẹ̀. tó báyìí pé yẹ èyẹ títì nítorí dúkìá ní òye kó kírun ọjà tó lọ náà ní òye ó kírun kátàkárà yẹn náà ní iṣẹ́ yẹn náà ní. ó ṣèrà máa kọ̀ ọ́ lóru wọ́n fi ìdílé pẹ̀lú káró náà èyí náà ti mọ̀ kọ́kẹ́rẹ́ ọ̀kọ̀ lóru ó sì yà pátá àtẹ̀mí ọlọ́run nígbà tó ní dúkìá tán. tí ìyẹn bá wá fẹ́ ìrójà ìra ìwé mọ́lìkì ni pẹ̀lú ipò ọlá tó ní ipò tó ní irúfẹ́ ẹni mẹ́wàá kú torí ẹni òde kó lè kírun ipò ọlá nígbà àwọn àti ọba kírun ṣùgbọ́n àwọn èèyàn náà dá lóru ni àwọn ọmọdé ìlú tà ń ṣe yìí ìlú yìí máa ń ṣẹlẹ̀ láwọn olóṣèlú ó lè jẹ́ lóṣù oṣù orí báwọn yòókù ọ̀dà lé tó ń gbogbo ẹ̀kọ́ ẹ̀tọ́ ẹbí bọrọ ẹsẹ orí ti ọfẹ ìlú sísẹ ìlà yẹn nípa tó lè pọ ìwọ ọlá tó ní irúfẹ́ ni ẹwọn máa kó jọ pẹ̀lú fìràwọ ẹ̀tọ́ wa fẹ ìlú jẹ ẹ̀rọ yìí nítorí wíwọ jẹ wọléwọlé fálásẹ kan ní òye kọ láǹfààní àti kírun wọn kó jọ pẹ̀lú hámẹlẹ wọléwọlé fìràwọ náà ẹ̀tọ́ bá fẹ ìlú jẹ ìlà yìí torí bísíǹsì ẹwúwo rẹ wọn máa kó lè yẹjọ pẹ̀lú nínú àwọn kékeré mẹ́ta ẹni ẹwà àkójọ pẹ̀lẹ́ ẹjọ́ ilé ìsúná sáfúnlé yóò tó ẹ̀tọ́ bá ìpín kan náà wọn fẹ́ẹ́ rí lọkọọdù tó o ti gbogbo tó tó rò rẹ. ó lè bàbá mi àyìnbọn bá àpàtàkì wà fún àpàlọ ọ̀sẹ̀ ààyè kó lásán lọ́mọ àgùn ìjọba tó o ní ẹni yóò sọ bá bọ pọ ọ̀rẹ́ yẹn fẹ ta ọba lè fi ìsọ Ọlọ́run lẹ́nu ó bọ pọ pàṣẹ àdéhùn mi lóye gbogbo eléyà kó wá fún aláàbí kìkì ẹ kó lẹ pé tó lẹ di oyin wa tó kìkì lílẹ di tí òkè o kìkì rí mi. àdìbò mi bẹ́ẹ̀ yàgé káfíńsì àdéhùn mi yẹ rọ̀ṣọ̀rọ̀ wọ́. خلاف في عمر بن الخطاب رضي الله تعالى عنه قال يا رسول الله قال يا رسول الله أم الأعمال أحب إلا الله تعالى بالإسلام ولا قل إن الله قلت الله وأنا قلت الله إسلام لا لا لا لا في فتي لا تعالى الإسلام قال الصلاة لوقتها قال يكفر فاتك وين من ترك الصلاة قال يا جماعة قارون ولا دين له قلت ما لفيه الصلاة عمودي قال يا يرو وقوي ṣé àwọn ti kírun rárá ọ̀nà ìṣòro yẹn wọ́n gbà wọ́n bá lọ lè dọ́rọ̀ ọ̀pẹ́ tó gbà wọ́n àjọ síbi rẹ̀. nínú ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ láti rí i pé o ẹ̀yẹ kí àpòjúlé náà ẹ̀yẹ kápọ̀ rí i pé nǹkan tí ó lé wọn ni káàkiri ọ̀nà tó tó kéré rẹ̀ ká sọ sí àti ká fífọ̀ wọ́n ló gbà tí sùn ká fáwọn náà wọ́n kà sọ̀rọ̀. رضي الله تعالى عنه pẹ̀lú sábàbí àbò lókùlókà ẹlòmẹ̀tòsí ọkùnrin abọ́lẹ̀jẹ̀ lóyà tó lọ mú kínní ìdà tó fi gún ẹmọ́rù lọ́rùn níbi tó ti ń kírun lọ́wọ́ rọ́dí ọlọ́run tàlẹ́ àjù. nígbà tó di pé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà lára rẹ̀ kí ìlànà wọn lọ wá sọ fún mọ̀rọ̀ wàhátọ́ rọ́jì aláwùtálá àti wọn lè yá amíràn mùmíní ìwọ aláṣẹ mùmíní pé àṣọlẹ́ ti yá amíràn mùmíní pé àsìkò rúbà ti tọ́ aláṣẹ mùmíní nígbà tí sùtà tún bá bá. wọn á ní bẹ́ẹ̀ ni wọn ni àmọ́ ìnáwó ẹ̀jẹ̀ wa sọ fún yóò àsìkò òru mi àbí kílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n lásìkò òru mi ètò ẹ̀jẹ̀ sì tú la rẹ̀ pẹ̀lú sùtà tẹ̀ nìyẹn ti ṣe lọ́rùn ọwọ́ ni àmọ́ ìnáwó àmọ́ là hàzọ́lẹ̀ àhàdé fìlì islam àdó àkàlà. ó tún wà lójú kúndú sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn kò sí ìpín kẹ̀kẹ́ fẹ́ni kẹ́ni ní islam ẹni yóò tọ́ bí ìsìlẹ̀ rárùn láre wọ́n ní umaru bẹ́ẹ̀ kírun yẹn wọ́jọ́rọ́ òhun yẹn àbújá ọgbẹ́ yẹn sì bẹ̀rẹ̀ sí ní tú ẹ̀jẹ̀ kúkúkú fún àdáni kó dẹ̀ tó kírun fi dábìrì pé ọ̀rọ̀ ọ̀run kódà kì í ṣeré rárá kì í ṣeré rárá gbogbo àdá àbábá lọ́ra kí n kà mójútó àdá fi ń jáfara kà mójútó ìrárùn láre ìpínlẹ̀ pé yẹn di kèfèrí wẹ́rẹ́wẹ́rẹ́ ni o ó sì yàtọ̀ sí àwọn kúfúrú oró yìí táwọn sọ̀sálá máa ń sọ torí wọ́n ní gbólóhùn àlè kúfúrú làwọn sọ̀sálá máa ń kò pé ní kúfúrú ó yẹ kí yẹn gẹ́ jákèsí fún wa. ẹ̀rí pàwọ̀ àhàdìsí tá a ti kà bí kò máa sọ wípé bainal afdi wa bainal kufri alifọ̀ la mẹ́mẹ́ láàrin ẹrú sí alikuf yẹn pé kúfúrú tòótọ́ gidi ó fún ní máa rí fa tó gbogbo àwọn yòókù tí máa ń wí òun yẹ ò lálìfọ̀ làmù ibẹ̀ yẹn ó yẹ ká ti máa kí èsì pé kúfúrú yàtọ̀ síra wọn. ẹ rí wọ́n ní kàn papọ̀ mọ́ra wọn rárá títí nǹkan mọ́ wọ́n lè jẹ́ kúfúrú sáà sọ̀tàn lásán ní eléyìí wọ́n ní ìsìnẹ̀tà ni fìnnẹ̀sì rúmọ̀ mọ́ kó. tọ́ ó ní ohun méjì kan bẹ ìṣesí méjì kan bẹ lára àwọn èèyàn ó mọ bí ìhìmọ kúfúrú tẹniwé lòdì rẹ rí iṣẹ́ àìgbàgbọ́ kan ni ó fi hàn pé yẹn ni kò lè yọyàn kó nọ ẹsẹ ìbáfẹnugún rẹ àti kéèyàn máa lọ pe ohun kóhùn nígbà tí kúkú fún yẹn kọba sunkún tó lóhùn burúkú nínú kófù rẹ̀ yàtọ̀ àtúrò ọ̀dà mùsùlùmí sálá sọ pé sìbáàbò mùsùlùmí fòtó kún ọ̀kẹ́tà ló kúfúró lówí kúfúró. ààrẹ sì kẹ́sì kúfúró ló pè pé ìbá mùsùlùmí jà kúfúró iṣẹ́ àìdìgbàgbọ́ kan ni. wọ́n ní ọ̀yẹ́ ká rí i pé inú ìyàn ọ̀sẹ̀ kí ni ọ̀pá pọ̀ mọ́ra wọn ìrọ̀lọ́ ọ̀dà mùsùlùmí sálá ń sọ ọ̀pá pọ̀ mọ́ra wọn. sọ nípa bẹ́ẹ̀ àbárí fàdébí sallallahu alaihi wasallam pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ rẹpẹtẹ tá a mú wá ó jẹ́ ìwà pé ààlà ti ń bẹ láàrin alikufuri gangan àti alimani ìyẹn pé láàrin múmìnì náà àti káfìrí náà káfì ṣe yàtọ̀ wọn irun ni o irun ni o láì sírun báyìí ọ̀ndọ̀ òkè fèrè tòótọ́ ni o ọ̀rọ̀ kejì tá a tún lè yẹ̀wò òun ni pé irun yìí gẹ́gẹ́ wá nínú àríkánì sọ láti lọ́wọ́ àbí àwọn àríkánì islam yìí bá ti nínú àwọn orígun islam lọ́wọ́ tó jáde pé ẹni tó bí pàtì báyìí kan àní kéferì ni tó ṣe pé ń túmọ̀ ọ̀pọ̀já lè kó lu islam because ẹni yẹn ni àdàmọ̀ orókún náà nínú àríkánì islam torí orígun odidi orígun kẹ́mi islam ló ti wó lulẹ̀ yẹn ẹ̀rí orígun kẹ́mi orígun islam ló ti wó lulẹ̀ yẹn lẹ́yìn náà ni pé láti wá rí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ míì tó tó wá tọ́ka pé àníkèfèrè lẹ́ńtọ́ parun sí níkèfèrè tó mú jáde kó nú ẹ̀sìn oníbẹ̀ bí nẹ́sùn ṣe wáyẹ àwọn àtàjẹ́ àlòsùn ni a gbọ́dọ̀ fi rinlẹ̀ bẹ́ẹ̀ ká má dára láàmú. àlìkúfúrú ló pè àlìkúfúrú tó jẹ́ yàtọ̀ láàrin àlìkúfúrì fẹ́rú ẹrú ọlọ́run ni ìfèrí ni ìrún ni o ìṣòro ni o nítorí bẹ́ẹ̀ ká ṣàkíyèsí abala yẹn ìyẹn jẹ́ àkíyèsí tí àwọn olùmọ̀ tún pè wá. bákan náà inú kan tí a tún yẹ̀ wò òun náà ni wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ Ali ibn Abi Talib ànìmọ́ra ẹ̀sẹ̀ látùsọ̀rọ̀ tí obìnrin bí ọba kírun ńkọ́ àkọ́kọ́ ẹ̀rọ ni mọ́ ń lọ bí ìsọ̀lẹ̀ ọwọ́ káàkiri ayé pàgọ́ yà wẹ́n ní sáájú ẹ̀rẹ́gẹ́ tó nìyẹn ẹjọ́ ọba ti kírun ọ̀rọ̀ rẹ̀ òye ṣe ohun tó lágbára gèfèrí mi gèfèrí mi. abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu wa arda àwọn náà sọ wípé mọ́lámi sọ́lì fọlá dì iná la ẹjọ́ ọba ti kírun kọ́ lẹ́sìn. abdullahi bin abbas radiyallahu ta'ala anhu ẹtì ní kọ́rọ̀ níìsín àti kọ́rọ̀ lọ́wọ́ àti kọ́ àwọn ọ̀rọ̀ jíjẹ́ ọlọ́run wa rẹpẹtẹ àwa ń kọ́rọ̀ àwọn ẹni ìṣáájú rẹ àwọn tó kí wọn lọ́dà nẹ́bí à ń kọ́rọ̀ ọ̀rọ̀ wa.

sọ̀tọ̀ níbẹ̀ kọ́lọ́n kọ́ má bínú sí wa o. Ah, sọ̀ká kẹlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ míì tí ó tún wá òun náà ni sọ ẹ̀dá àwọn olùmọ́kò lórí pé kéfìrí ni ẹ̀ǹjẹ́ ọba ti kírun bọ́rọ̀ ti rí nìyẹn wọ́n ní kódà kìí sẹ́ni kan kìí ni wọ́n mú ìfẹ́nukò yìí wá kódà wọ́n ní Abdullahi ibn eh, Shaqiq wípé àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam sẹsùn ọpá gbọyé wọn ni táwọn a máa ń lò nínú ẹsùn Ọlọ́run wí ànábì wí kílà gbọyé àwọn ẹni ìṣáájú rere lórí ẹ ọdẹ láàyè ara ọdẹ ṣe amínàlà àmọlì tẹkùhù kófòrón pẹ̀lú sọlá wọn ò rí ìṣe kan tí ẹ máa máa pa títí wọn sọ pé kèfèrí ló ń dọ̀ òjòrò lọ bó ti wà lọ́dọ̀ àwọn sàábì àtọ́ pé gbogbo ẹsẹ̀ ọ̀rọ̀ tó bá yẹ pé ń sọ nípa ọ̀rọ̀ tàwíìd ń sá jùlọ sí lọ fún tàwíìd ni kò túmọ̀ pé tó bá ti ní tàwíìd o lè má kírun. ọ̀rọ̀ á sì kírun ọmọ ìyájọ́ kó dáàmú mi ní gidi ní ọ̀hà ah, ah. ń sọ láti bẹ fún tàwíìd àtẹ̀sẹ̀ tó wà fún tàwíìd. nítorí bẹ́ẹ̀ ishaq bin rahway rahimahullah wọ́n lórí ilẹ̀ látọ̀dá níbi sọ́lọ́ àṣẹ lọ́sẹ̀ alẹ́ ń tọ́ pààrọ̀ ti kẹfìrí ni. wọ́n ìròyìn àwọn olùmọ̀ látọ̀rí ànábì sọlọ àtàlà títí dòní ìgbẹ́ náà bá mọ̀ mọ́ pàrọ̀tì láì nídìí pàtàkì kẹ́ tó fi pàdé kò sí àròjàre bọ́yọ̀ rẹ̀ ni àbóṣù àbọ̀gbàgbé ẹ̀kọ́ ìyẹn lè gbàgbé ó lè rẹ̀ yẹn àbọ̀dákú àbóṣù kò ní owó fúrù kẹ̀kẹ́ kọ̀kẹ́kí náà ni sásìkò ah, rúfi lọ kẹfẹ́ rí mi ìmọ̀lẹ́ sásìkò gbogbo eléyà ń kó wá kọ́kẹ́ wá fi balẹ̀ ọ̀rọ̀ ọ̀hún ezere ẹ̀ta bá tọ́ bá wà lẹ́gbẹ̀ẹ́ àbí ọ̀bá ṣe kéèyàn ṣe àmójútó rẹ̀ kéèyàn dẹ̀ bá sọ kéèyàn pè sákèsì. wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ ọmọ ọmọ kàtọ́ọ̀bù àti abdulrahman bin awf àti mahadum jabal àti fúrẹ́rà àti gbogbo ọ̀nà àwọn sàhábà wọ́n láwọn òsì ẹ̀mẹ́ nìkan tó ya pẹ̀lú àwọn sàhábà. ǹjẹ́ ó yẹ kí ẹ̀ tó máa jiyàn lẹ́yìn alẹ́ fi dàlá làjẹ́ ẹgbẹ̀rún tọ́ka ọ̀làrí ẹ̀jìyàn númọ̀ wọ́n lé alimunziri nínú tẹ̀lifíwì àti tẹ̀lifíwì ọlọ́dún fi lé sí látọ̀dọ̀ eh, nínú àwọn sọ̀hábà abdullahi àwọn mọ̀sọ́dọ̀ àti abdullahi ibn abbas àti jamiu abdullahi àti abu darda gbogbo àtọ̀pọ̀lọpọ̀ náà àwọn sọ̀hábà wọn làwọn sì tún ti sàábì kan ahmed muhammed ní ìṣàkùn nínú àhùwá ìní gbogbo àwọn olùmọ̀yẹ pátá wọn pe kèfèrí lẹni tí ọba di kírun kèfèrí ni ọ kájà ní sẹ́kùn lùsẹ̀mí ah, ọ̀rọ̀ tí nípa pé bóòlù àti fẹ́ ṣe ìtọ́ka èyí tó ṣe pọ́ wá wá ń sọ pé ẹni tó sì pààrọ̀ ti àlè pé ń kéfì ah, wọn ni wọ́n ti rẹ́ àwọn ọ̀tọ́ka yìí kì í ṣe pé ń sọ pé ẹni tó pààrọ̀ ti ò ní ya kẹfẹ́ ni àbí ń sọ pé mú mi nínú àbí ń sọ pé kò ní wọlé àbí ń sọ pé yọ wà lùjẹ́ndà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ lẹ́ni ọba rò èyí ó rí i wípé mẹ́rin ní máa ń jẹ́ ẹ̀rí èsì ìforí gbára wọn tí ọba yá wa sáà ń ká lókun. wọ́n ní alákọ̀ọ́kọ́ òun lèyí tó ṣe yí pé kò tiẹ̀ sẹ́ẹ̀rì ń bẹ̀rẹ̀ rárá fún mọ́sí àlàyé báwọn kẹ́sì máa ń mẹ́rin wá pé ọlọ́wọ́ bá sọ̀hánà sọ yí pé ń lọ́ ha láyé kúrò àmì yóò ṣe ra kẹ́bí òye kúrò mọ́ ọdún lẹ́ dáríkà ní wọ́n yẹ ṣá. títí ọlọ́wọ́ bá nìyí kò ní sàforíjì káfíńkà mí kéjì rẹ̀ nù ìjọsìn ṣùgbọ́n ó ọba tó tí ọba fẹ́ bọ̀ ó lè forí ẹ̀jẹ̀ tó bá fẹ́ wọ́n lè túbọ̀ bọ́ ọdún nẹ̀dálíkà yẹn òun ni mo ti ó kéré sí yẹn wọ́n ní túmọ̀ rẹ̀ yanni kèé ṣe pé túmọ̀ rẹ̀ ní pé mọ̀ síwá dárí kí n tó yàtọ̀ kọ́ ohun tó kéré sí ni kèé ṣe pé ohun tó yàtọ̀ sí. wọ́n ní pẹ̀lú ìtọ́ka pé anamọ nkẹ́ta lọ́yọ̀ akbarallah àdéhìí ọ̀rọ̀ súlẹ̀. ìgbẹ́ni yóò ìtumọ̀ rẹ̀ ni pé àti pẹ̀lú ìtọ́ka sí ẹni yóò tọ́ bá pé ohun tí ọlọ́run ọba àlekẹ́ lámúrò ń pa rẹ̀ wá àbójútẹ́ múrò kèfèrí ni ní kèfèrí tó ṣe yí pé láyò kàn kò ní wàá foríjì ọlọ́run ṣùgbẹ́sẹ̀ rẹ̀ yẹn kọ́ kìí ṣẹbọ kìí ṣẹbọ wà nínú ṣẹbọ. wọ́n ní tàbá gbà pé mo dúró lẹ̀ dáálí kà yẹn ni pé mo ṣíwà dáálí ọ̀bájá sí pé wọ́n tún ti bọ́ síbi ọ̀rọ̀ ìpè kọ sásẹrí ń bẹ̀rẹ̀ fún wọn ká sọ pé nìyẹn láti sẹrí ìpè ìbírun nìyí ìrún ọtẹ bọ ọ̀rọ̀ ẹbọ wọn lágbára ju ọ̀rọ̀ ọrùn lọ bẹ́ẹ̀ àti gbọ́ pé kọ sẹrí ń bẹ wọn kẹ ń lọpọlọ sí ọ̀rọ̀ kejì òun náà ní pé wọn ní káàtì ẹ ní àyà yẹn wá bẹ sínú àwọn ọ̀rọ̀ tí bàbá mu wá nìyẹn àwọn àdéhìsì ti sọ pé kéfèrè lẹ́ńtọ́ pàrọ̀ òun láàfin tẹ̀sáyà yìí á fi túmọ̀ rẹ̀ ìbára náà mọ̀ pé súnlẹ̀ máa ń tó ayé àlùfáà á kàtà ti gbà yẹn tipẹ́tipẹ́. ìpè àwọn àhàdíìsì tí ń tọ́ka sí pé kèfé lẹ́nu tó ṣe kéde o tọ́pàrọ̀ tì òun lọ́yẹ ká fi rẹ ká fi báyẹ̀ yẹn bá wí fọ́nbélé ká tẹ̀ láyà yẹn la dúró lórí ẹ̀. wọ́n níbi rọ̀rọ̀ ọ̀rọ̀ tí àrùn sọ̀sálà ń sọ́nù hadith mahazun ìjábá ni pé mọ́ọ̀mí àbùsì ọ̀sẹ́rù kan tí ó jẹ́ ni pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ọ̀dọ́ ìdá fọlọ́ àti pé Muhammad ẹrú ọlọ́run ni òjíṣẹ́ rẹ̀ ni àfi kọ́ lọ́run ṣe náà lè wọ̀ fún ọ̀kan náà àwọn ọ̀rọ̀ tá à ń sọ sálá ń sọ lélẹ̀ á kàn pa àti gbọ́ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó bá wá nípa àrùn ńkọ́ á kò fi yanjú gbogbo eléyà sọ̀rọ̀ bó ti yéésì túbọ̀ ní ọ̀rọ̀ ọdún fífi ọ̀rọ̀ ìmọ̀ọ́nì lásán lọ́sàn án ẹ̀jẹ̀ ayọ̀ tòró kó ń bẹ tó lójijì ọlọ́run ló tún sọ pé kéfìrí lẹni tí ọba kẹrùn. ìkẹta òun náà lè tó ṣe yí pé àkọsọ́gbọ́n tá a lè dáadáa wà lọ kí ibọ̀ pé pípààrọ̀ tì ká pé ó kó bẹ́jẹ̀ tí ẹ bá ti bá pààrọ̀ tì kò sí wàhálà pẹ̀lú tàwíìdù rẹ̀ mí gidi náà ni wọ́n ní bó ṣe wá nù hadith àìsíbánu bin tọ́sọ̀ yìí pé alọ́lọ́hùn ṣe náà léwọ̀ fẹ́ sọ́wárí lá ilaha illallah yabtaghi bidhalika wajhullah àbí wajhallah bí ìmọ̀ Bukhari ṣe gbẹgbà wa rẹ̀ nù hadith Mu'adh bin Jabal rẹ̀ pé àníkànṣẹ́ nìkan irú tòkè tá a kà yẹn. tó ah, wọ́n ní irú eléyìí ọ̀tẹ̀kìyídù ìtìyàdù bí ṣàhàdàtẹ́ níbi ìkìláṣì lọ́kọ́f. ìmú ìjẹ́rìí méjèèjì wa àádì pẹ̀lú pẹ́ nìyẹn gbọ́dọ̀ ní ìkìláṣì kó ṣe ń torí tọ́lọ̀ kẹ́mi rẹ̀ sọ títọ́ kẹ́mi yẹn bá sọ òdodo lórí pé yẹn gbogbo lóhùn jẹ́rìí méjèèjì wa yẹ́n mi náà mi bẹ́ẹ̀ kì sọ́lá èèyàn ní pàrọ̀ sí èmi yóò sábà fọlọ́ ọlọ́pàá àwọn láti pé lóhùn kérò ó sì lóhùn ti gbù nígbàgbọ́ sọ́lọ́ òun ti gbàdẹ́bì gbọ́ ìyẹn kẹ́ kò ní jẹ́ pàrọ̀ sí náà obì <laughs> ẹ̀yìn pé ẹni tí ó pàrọ̀ sí ìyáṣíá ṣàhàdà bẹ́ẹ̀ nìyẹn ò tó. sọ ẹ dákun ká gbọ́ àwọn olùmọ̀yé sọ ṣàhàdà ènìyàn kò sí kíni o kò tó. sọ ọ̀rọ̀ míì tún ní ìyẹn jẹ́ ní sókí nípa abala yẹn ọ̀rọ̀ míì tún ní wọ́n lóun náà ní èyí tó tún wá pẹ̀lú ìṣesí tó ṣe yí pé àgbà àròyé yẹn àròjáre yẹn pẹ̀lú kéèyàn fàrùn sí bó ṣe wá nù hadith sí ìmùnúmájà tí ó mú wa látọ̀dọ̀ ọ̀sẹ̀ ìfàmù ní amẹ́n. ó ní islam ọ máa gbó bí ọ̀nà aṣọ ṣe máa ń gbó ọlọ́wọ́ nù hadith yẹn ibi àwọn èèyàn kí wọ́n wá ṣe fún náà àwọn èèyàn àṣekù kẹ̀dí àgbàlagbà arúgbó tí wọ́n máa sọ pé a bá wọn bàbá wa lórí gbólóhùn la ilaha illallah àwa náà sì wí. sílà wa ni mọ́tò kìnìún ànihùn la ilaha wọ́n hùn láàyè tèlú nà mọ́fẹ́lá ẹ ní ẹ̀yìn báwọn bàbá yín lórí tàwíì kí ni láìláì lọ́la máa ṣe tí ó ń fi ràn wọ́n lọ́rọ̀ láti fi tàwíì bí wọ́n láwọn níyẹn kí láǹfààní tó fẹ́ mú wa tó ti jáde pé láyé dùrú náà wọ́n sọ làwọn ọmọ ohun tí ń jẹ̀rù wọ́n là sí yàwó wọn ọmọ ohun tí ń jáwẹ̀ wọn ọmọ ohun tí ń jẹ́ ìpẹ́rẹ́ ìjọsìn wọn ọmọ ohun tí ń jẹ́ sádájà wọ́n ní ọ̀sán zẹ́yìfà rọ́bì aláwọ̀ sálá àdùn kọ́ wá fẹ́rí kò lọ́dọ̀ ẹni yẹn ó tún dọ́rọ̀ yẹn padà fúnlẹ̀ ó ní gbogbo àtọ́ bá ti yẹn máa fẹ́rí kò lọ́dọ̀ ẹni yá sí là tòjí mi náà náà ṣé wọ́n lọ́wọ́ alọ́ làwọn ń lulẹ̀ àwọn yẹn láwọn ń níta òyì ìdìwọ̀n ọ̀mọ́rú ṣé wọ́n lọ́wọ́ làwọn ń lulẹ̀ o sì ní wọ́n níta òyì ìdì wọn ò sì mọ ohun tí ń jẹrù mi náà náà ṣé wọ́n lọ́wọ́ làwọn ń lulẹ̀ obìnrin pé tàwọn ìdì títọ̀ hídì bíi ti kúrégé gàtíkà ó ń tọ̀wọ́ ṣe kíni o yóò kírun àyẹ̀dẹ̀ tọ̀ hídì mílẹ̀ tárìkù sọ̀lá tárìkù sọ̀lá tọ̀ hídì wọn lọ́wọ́ fún tárìkù sọ̀lá ọlọ́run gbọ́ ọlọ́run gbọ́ òun gbà nẹ́bí gbà ọlọ́wọ́ alìlá làmì àmúrè bí sọlá àmúrè rọ̀sùn làmì àmúrè bí sọlá àmúlámì sọlí ṣé wàá ìdò sí nípa ẹni tó pààrọ̀ tì látẹnu òjíṣẹ́ ọlọ́run sọlọ lọ àrẹ sọlá ó fi ẹ̀fẹ́ kéde bí bá ń sọ wípé òun nígbàgbọ́ yẹn hàn kéde sọ nípa bẹ́ẹ̀ wọ́n pe àwọn ẹgbẹ́ pé gbólóhùn bá gbólóhùn tàwọn ìdílé làwọn nù náà òun làwọn ẹni tí wọ́n bá lè gbàròjà lé wọn pé wọ́n pa ṣàlàyé àwọn òfin ẹ̀sìn torí pé wọn ò mọ̀ ń pa rẹ̀ àwọn yẹn nìkan ni ẹ bá mọ̀ ń pa rẹ̀ tí ò ṣe kò sí nǹkan kan lórí ẹ̀sán yìí ti tọ́ sí lóhùn ní ẹ̀ náà ìkéde. sọ nípa bẹ́ẹ̀ níparí ọ̀rọ̀ wọ́n ní pé o sí àwọn ẹbí wọn sọ pé àwọn ò lè sọ pé ẹni tó pààrọ̀ sí pé kéèsì rí mi wọn ò lẹ́rìí ìgbà ẹni wọn bá pààrọ̀ sí pé kéèsì kéèsì rí bá díwí àwọn ènìyàn ńkọ́ kò sẹ́ni kankan pé pé wọ́n lè dó ní orí rẹ̀ sọ wallahu ta'ala a'la wa a'lam. Ah, eléyìí jẹ́ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kejì tó ti jẹ mọ́ nǹkan tí wọ́n ti ṣèbéèrè níbẹ̀rẹ̀ tíra wa yìí òun náà ní pé ṣùgbọ́n ká tó lọ́mẹ̀ ẹ̀jẹ̀ ká tó ka díẹ̀ lọ àwọn lùtùsù yìí. wọ́n lò jíjẹ́ ọlọ́run sọlọ lọ́wọ́ àṣẹlá wọ́n ní hadithi ọlọ́láàfíà ń lò túmọ̀ rẹ̀ lóhùn gàdá ni wọ́n lọ sọ́dún tí wọ́n ní ẹ̀fíyàwó olórí tè. onímọ̀ lẹ́sìnyẹ́lá ẹni yóò tọ́ bá pàdé ọlọ́run bọ̀wọ̀ ọlọ́wọ́ tiẹ̀ ní bìkítà kẹ̀kẹ́ lò dáadáa tó bá ṣe ṣùgbọ́n tó ṣe lò dáadáa ìdákanà mọ̀tí á lè sọ̀lá tí bá rà rò láre. ìbùdó hẹ́sì ó ní kò sí ẹ̀ṣẹ̀ kan lẹ́yìn ẹ̀bọ tó tóbi tó kéèyàn rà ìrò láre kó lákòókò ẹ̀ kò kí n sásìkò ẹ̀ ó tún kí oṣù mọ́ kò kí n sásìkò ẹ̀ àti kéèyàn pa mùmí ní lọ́nà ẹ̀sìn Ibrahim an rahimahullah ọlẹ́ni ọba pààrọ̀ tó ti di kẹfẹ́rẹ́ o àyùbá sọ́kìtìyàní òun náà sọ bẹ́ẹ̀ àwọn olùkùnrin abdullahi wọ́n ti sẹ́ rí ẹrú ọlọ́run ọba tí wọ́n bá gbé wọnú sàárì rẹ̀ wọ́n béèrè nípa àrùn àkọ́kọ́ wọn bí nìyẹn. àyìnjá zàtìláhù tọ́ba ti mú fún ṣírù rẹ̀ ti gbé wọ́n tún wá wo kí ni ohun tí òtún tóorùn ń lò sẹ́rẹ̀ wọ́n ní tọ́ba tó a di pé ńlá fúnjẹ́ jùlọ làmúyẹ́ ń sọ̀rọ̀ fi ṣe ìmìnira àmàlẹ́ nǹkan ọba tó ti rí nǹkan tí wọ́n ti kíni tí wọ́n fi tí wọ́n tún wò ń bẹ̀ hàn gbogbo sẹ́rẹ̀ pátá wọn ò ní wo nǹkan kan mọ́ wọn ò ní gbójú wò mọ́ ó ti pàdánù nìyẹn. hadith dọ̀yìn fún kan tún ni tóun náà sọ nípa irun ó ní ìdásọ́lẹ̀lẹ̀ abdulsala tẹ́rù bá kírun lákọ̀ọ́kọ́ gbà rẹ̀ wọ́n ní ròyìn ogun sẹ́mẹ̀ lọ yóò ní mọ́lẹ̀ tí ó fi parí sí àlẹ́ àrùs ẹ̀yin náà ti rí ẹ̀ wọ́n ní wọ́n máa wá foríjì fẹ́ni tó kírun yẹn níjọ́ gbìnà kẹ́yàmà irun ni wọ́n máa sọ yí pé ọlọ́wọ́ sọ bó ti sọ mi àwọn yóò lọ́wọ́ àbí orin ìkẹ́ báyìí tó àwọn ọmọ kéèké máa ń kàwé ní àtàrí kánlì sọ̀lá ti hí iná sọ̀lá tààlà tẹ ṣẹ́kí pọ́tẹ́kùn lòfin àwòkọ́ ti ha aláwo yẹlẹ́ àánú tààrí kí wọ́n ti wí kejì rẹ̀ náà. يا حافظا لصلاته إن صلاة لا تزدعه وتقول في أوقاتها الله يرحم حافظي ẹni ọ̀pọ̀ àròsì ìrọ̀ máa pariwo yóò máa fẹ́ gbogbo àkókò rẹ̀ pé ìbí tẹ̀tẹ̀ ọlọ́run kọ́ máa jẹ tẹ̀tẹ̀ ọ̀pá mi sí ẹni ọba wa sọ ẹ̀rù rẹ̀ wọ́n ní wọ́n máa fi fáìlì yóò máa sọ gbogbo àkókò rẹ̀ pé Allahu yarhamu hafidhi bá ń sì kẹ́ ẹni tó sọ mi bóyá ní zọ̀ọ́ìfù yìí ni ẹni nígbọ́ tó fi gbé kalẹ̀ gbégbé irun tó bá ti bùkún ẹ máa sọ pé ọlọ́wọ́ bá ń sọ bó ti sọ mi tẹ́rù bá wá kírun nígbà tí ọ̀bọ sásìkò rẹ̀ wọ́n ní ìròyìn ogún kìí lọ òkùnkùn máa wà bẹ́ẹ̀ tó bá ti dé sọ́nà tẹ́lifà yọ̀kẹ̀ parẹ́ ni. tàbí ká sọ wípé tẹ̀lú bí òde ẹ̀parí aṣọ pé tẹ̀lú yóò gbé mọ́bì kan gẹ́gẹ́ bí aṣọ ìkísà ṣe máa ń kájọ yẹn bí ó ṣe kákó nìyẹn wọ́n yóò tún ká bo bí ha wá ṣe sọ ibi ha wọ́n wà lẹ́ẹ̀mẹ́ni tó kí lójú yóò wá sọ pé tọ́ yá ẹ̀ka lọ́rùn ọlọ́wọ́ ọ̀rọ̀ láre onírọ̀ sọ bẹ́ẹ̀ káwọn yá gẹ́gẹ́ bó ṣe fi mìíràn nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ó àìkírun sásìkò rẹ̀ ni ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó lẹ́ni àti má wọ̀ yìí tó lálàáfíà ìyẹn náà ti tó wà. ẹgbẹ́ wa bí tó nì wọ́n ní Abu Dawud ní rẹ̀ látọ̀dọ̀ Abdullah bin Amr bin al-Aas radiyallahu ta'ala anhuma wọ́n lè jẹ́ ọlọ́run sọ pé àwọn ẹni mẹ́ta kẹ́mbẹ́ ọlọ́run nígbà rún wọn. àkọ́kọ́ nu wọn mọ́ntà kọ́ dàmọ́ kọ́wọ́mẹ́n wọ́n hùm lẹ́hùn karihun ẹni wọ́n bá ṣáájú àwọn èèyàn kan tó wà fẹ́rẹ̀ rẹ̀ wọ́n á

ọmọlúwàbí lòun ń lọ tún mú lẹ́rú ọlọ́run ní sekele o kò ní wòrò ọlọ́run ní gbàrú ẹ̀ ọlọ́run ní gbàrú ẹ̀ nínú hadith dọ̀ọ́yìnfù mi tó tún wá wọn lọ wá ìwọ ìwé lè owó lè jẹ́ dọ̀ọ́yìnfù ni wọn lára mẹ́mẹ́ ẹ̀ ká sọ́ra nípa rẹ̀ pàpà jùlọ ilé ìtàn tó fẹ́ ká ẹ̀ pípẹ́ ẹni yóò tọ́bẹ̀ kó irun méjì pọ̀ àyílá tàlákà yóò kí pọ̀ mọ́gàlá ti sáyé òkè pọ̀ gbẹ̀ngẹ́rẹ́ ọ̀sẹ̀rẹ́ láì lárò ìjà alikada wọ́n ti bọ́ sí ẹnu ọ̀dẹ̀ kan náà ẹnu ọ̀dẹ̀ àbáwọlé sínú ẹ̀ṣẹ̀ nílá torí bẹ́ẹ̀ fọlọ́wọ́ ọba kọ́là wà níbi ẹ̀ṣẹ̀ tó tóbi mọ́sálà tí a wà tó fi káàdì ìjókòó wa yìí ní ẹni insha Allah òun náà ni ọ̀rọ̀ kejì ọ̀rọ̀ ẹni tí ò kírun ọ̀lẹ́tọ̀ ká fa wa fún ọjọ́ mùsùlùmọ́ torí kèfèrí kèfèrí bẹ́ẹ̀ láàfẹ̀ hílù làwọn onímọ̀rẹ́ àtúlù mùsùlùmí ọ̀tún o obìnrin tó ń gbà fàfọ́ lọ́wọ́ ọmọ gbọ́dọ̀ fẹ́ ẹ̀yin obìnrin tẹ́ máa lẹ́sùn yẹn sí torí owó tẹ́ ẹ bá lọ́wọ́ yẹn lágbára yìí ka ni ọ̀rọ̀ àwọn obìnrin yìí sún mí o nígbà tó ń bẹ ti débẹ̀ báyọ̀ wọ́n ó tù sí ó tù tà ní sí ẹ ẹ alóhùn ó tù sí tó èyí bá padà dẹni tí ó sọ̀kalẹ̀ ní gbọ̀ngà tẹ́lẹ̀ wàá sọ̀kalẹ̀. ọlọ́hìn mo ní ọmọ kan lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run kọ́ bá ń fi lọ́kàn balẹ̀ nínú ẹ̀sìn rẹ̀ ní àbúrò mi. èèwọ̀ káwọn yẹn bá sọ alẹ́ nu pé wọ́n ní ọmọ àkọ́kọ́ rẹ̀ mọ́. ẹgbẹ́ òun tóun ti wà ń báyé tó yẹ kẹ́ ẹ tóun sọ náà ọwọ́ àlọ́dọ̀ ọkùnrin kò kíkà láàyè sọ̀lẹ̀ wọ̀nyẹn ṣọ́ọ̀bù ẹni yìí ni ó ti yé débi wọ́n fún wọ nìkan bùdó kò lè wọ́ gbọ́ wá àtijọ́ kan èyí tí wíìrì sátìlí lọ́dún mẹ́fà sẹ́yìn sí ní mẹ́jọ wọ́n wá bá mi pé ustazi òun fẹ́ jọ ìbò nídìí lórí mo ní kí ló dé táwọn ò ní jẹ́ ọba padà sí kù wọ́n láwọn yẹn ń un pé kí ni ìtumọ̀ orí tó ń bò tọkọ òun mò gbogbo tí ò kírun pé ojú wa tì ú pé mo máa dé wọn máa dẹ̀ ká sọ ọ̀rẹ́ dàrẹ́ ẹ̀rẹ́ àárọ̀ ọwọ́ ọ̀pọ̀sẹ̀ ọwọ́ gbogbo ẹ̀ ọkọ rẹ̀ ń bẹ bí wọ́n da gbogbo ẹ̀ pàtó àwọn tọ́jú. mo ní máa yọ kó tó di fótó yẹn ti á ti pa bàbá rẹ̀ tó tiẹ̀ ti wá lọ bó gbogbo ẹ̀ tán ọba ní wọn ni à ọlọ́run níjọ́ ọba padà sí ibú ó ti ṣe ó ti ṣe é tí ọba tẹ lọ́rùn mọ́ tọ́bi eléyìí fọ́sálù yẹn lẹ̀. sotori bí àdéhùn ni àìmọ̀ wa ara ní gbólóhùn sẹ́yìn obìnrin máa ń sọ jáde pé ìwọ máa máa tún ṣe wọ́n ní òun ò tí ì gbìyànjú ẹ nìyí ẹ ohun tó mọ̀ yóò yé dáadáa bóyá ọmọọṣẹ́ kan ni àbí ńlọ ní owó kan ni inú yẹn yé ní ẹ̀ bá sì súnmọ́ ní sábà máa ń gbọ́rọ̀ náà torí èmi náà mọ̀ sọ fún ọ tí wọ́n fi káyé náà lánàá mo sì máa sọ fún títí yẹyẹ lòún sọ fún tó fi wá sálí kọ́ lóun fi ṣe kí ààrẹ lòún tẹ̀ jẹ́ bá ti di fọwọ́ ba ẹsẹ̀ ń sìn pé wá òní máa sọ kíní kan wàá mọ̀ kó máa fọwọ́ lálẹ́ ọ́ lọ́ọ́ bí àwọn àfáà yìí sọ̀rọ̀ kó má sọ pé làṣẹ. <laughs> so nípa bẹ́ẹ̀ obìnrin mùsùlùmí ọ̀lẹ́tọ̀ kọlọ̀fẹ́ káfíìrù káfíìrù lẹni tí ò kírun lẹ́sìn òjò lára ìwọ́n lọ́fẹ́ lẹ́sùn wa ẹ̀sìn ọ̀rọ̀ wà lórí ẹ̀ ẹ̀dùn kò sí gan ọ̀rọ̀ ló sọ pé ayọ̀ lẹ́dí náà mọ̀ ìdá jẹ́ ẹkùnrin mìíràn tó mọ̀ àìjọra ọ̀sìn. táwọn ẹni tí wọ́n gbà fọlọ́wọ́ ọba lóbìnrin tí wọ́n bá wá báyìí tí wọ́n ní ọ̀dà àti síbi tí wọ́n ọ̀sẹ̀ sílẹ̀ àti wádọ̀ yìí báyìí fáńtẹ̀sì ló hó ni ẹ sì dẹ́wò fún ọ. ṣùgbọ́n o lẹ́yìn bá ti dẹ́wò fún ọ tí wọ́n pe gédé tí wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ ká Allahu a'lamu bi imanihim ọlọ́run bọ̀ bọ́yá wọn nígbàgbọ́ ló ti sọ lẹ́nu. ṣùgbọ́n àyìnbó àìlèmọ́tò tó bá ti kílíà náà ni wọ́n wọ́n wọn lẹ́tọ̀ọ́ sí kẹfẹ́ ni mọ́ wọn là ń yàtí lónìí lẹ́wọ̀n. àní ẹ̀ lọ́gbà àní pé wọ́n dẹ̀ bá lọ́ọ́ fẹ́ẹ́ rọ́ ṣùgbọ́n ó yẹ kókó lọ́dọ̀ tètè ìfẹ́rí la ti òkèrò ìpè pàpàpàrẹ̀ ẹ̀ náà ni kẹ̀ kírun yìí náà ni ibi tọ́rọ̀ rẹ̀ kù sí ibi tó kù sí yìí lágbára o. wọ́n lẹ́tọ̀ọ́ sí wọn ọ̀jọ́ lẹ́tọ̀ọ́ síra wọn wọ́n nínú àlùmọ́ọ̀gùn ni wọ́n ní gbogbo kẹfẹ́ ọ̀gá ìrọ̀lẹ́ kìtà bíi yàtọ̀ sáwọn eh, yàtọ̀ sí àwọn gáírù ahlil kitab làtàwọn bàkàtàbíà kò sí yàtọ̀ láàrin àwọn olùmọ̀ pé sékìrì fèrèsà lè kọ rẹ̀ ń jẹ́ tàhírímì nìsa ihe wọ́n dàbà ìdí. sáàgbọ́dọ̀ jẹ́ wọ́n fẹ́yàwó wa tí wọ́n gbọ́dọ̀ fọ́mọ wa bá àti ọmọ wa lóbìnrin wọ́n gbọ́dọ̀ fáǹtì wa oríkèé fèrè ni wọ́n ó dùn owó àdẹ́dùn olórí ẹ̀ kí ló dé èké ni èfèrí káfíìrù kàkà á máa tún sí èèyàn máa pè yẹn náà ní pípé bò kọ́kọ́ kírun yẹn fún orin ilẹ̀ dáadáa náà káàsì má gbàgbé ẹni ọba kó mọ̀ èèwọ̀ ni o kọfẹ́ ni tó jẹ́ lẹ́sìn nítorí pé ẹ̀sìn tọ́kàn fóun ti lọ ṣe nìkéé tí ìdó déédéé ń bẹ̀ tó àtọ̀ para abẹ ni ó èso ti kó nu Islam torí bí abala yìí ká ṣe àkíyèsí ẹ̀ dáadáa sọ ibi ni. ha insha Allah tí a tó fi ọ̀rọ̀ kẹta mẹ́ta la sọ ọ̀rọ̀ kẹta ó ní ìdájọ́ ìdájọ́ ọmọ àwọn ọmọ ẹni tí yàní sáríkì ẹni tí ò tó ṣe pé mùsùlùmí ló ṣe kí ni o. ẹni tó gbà fọlọ́run lóbìnrin òun lọ́fẹ́ tó ti kí ni ìdájọ́ rẹ̀ wọ́n ní sẹ́ni tó bá jọ́ sí pé ìyá báwọn àwòlẹ́dùn láhà àbílẹ̀kọ́lì àbíkọ́lì hàì ìyá yẹn lọ́la àwọn ọmọ ní tòótọ́ ṣùgbọ́n ya yẹ́yẹ́ yẹn ọkọ burúkú nì tọ́ya kẹfẹ́ nìyẹn wọ́n ní ọ̀rọ̀ méjì wọ́n lọ wáyé pọ́nrọ́ àwọn tí wọ́n ti gbà pé kéfèrè ní gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a sọ yìí tó yé wa débẹ̀ àwọn tí wọ́n gbà pé kéfèrè ni òsì tàbí ṣùgbọ́n ọmọ ni wọn gbọ́dọ̀ máa lọ fi sí ọ̀daràn burúkú yẹn o tí ó fi lọ fọ́ wọn ní kúfòrò ṣùgbọ́n àwọn táwọn bá fi wò pé kìí ṣe kéfèrè wọ́n lè fọmọ rẹ̀ lọ́sì tọ́lọ́ sì so ìkìlá dà ṣùgbọ́n wallahu ta'ala a'la wa a'lam ká má kọ́ mọ́ àwọn ọmọ yẹn sọ́dọ̀ kéfèrè yẹn wọn bá rí ẹtì yẹ tó ti pé ọ̀dọ̀ mùsùlùmí òun ni àwọn máa wà ọmọ wà ní abẹ́ àìsímọ̀ ìkáfíọ́ ọ̀rọ̀ yẹn gùn nítorí pé mọ́sálà ti máa ń dára gbọ́dọ̀ ṣe mi ò tó lẹ̀ láàrin àwọn olùmọ̀ni ṣùgbọ́n àwọn díẹ̀ ta sọ ó súnmọ́ ó ti sílé àtiwà níwọ̀nba ṣùgbọ́n yá béèrè fún ma ti àwọn nǹkan tó bá tó kù àti ìjáde ọlọ́run tí a wà àìlá. Thank you àdáwọ̀dá sábàlá òṣèlú àti àwọn òṣàlọ àti ìbò àti àìsàlọ fún àwa tí a bá ní ìbéèrè ẹ̀rọ ká lọ gba àgbà mẹ́ta. Number one, number two, àbúrò number three, number four, àbúrò number five, number thirty. Aleykum salaam wa rahmatulah. فعلت وجزاكم الله خير Thank you. bá a aláì dà sí. ìbéèrè àkọ́kọ́ tẹ́ béèrè òun ni hálà ló nù sọ́ọ̀. kálá ló ń lò sọ fún olùbéèrè aláwọ̀ ìbéèrè kejì ni àwọn náà lè hàn. Now. Okay. That's it. Right. náà. tí ẹ bá fẹ́ sẹ́run à ń ké sókè. ìyá fẹ́ sọ ìyá fẹ́ sẹ́ lálẹ́. ó yẹ kó máa ṣe wálẹ̀ wálẹ̀ ké sókè láti jáde. náà. Thank you kí o. tó ń ṣẹlẹ̀ sílẹ̀ ìrìn ló ti ń ṣẹlẹ̀ ní wọ ṣòkòtò ọkọ nígbà tó fẹ́ kírun nígbà tó fẹ́ kírun tó fi yára wọ́n fẹ́ gbé sínú kòtò. Jaga lihat ini apa kata. lókè à ẹ̀ tètè rẹ̀ nǹkan. Naam. Aleykum salaam. Hello. Bẹ́ẹ̀. Ah, tẹ́lẹ̀ tẹ́lẹ̀.

Hmm. ẹnìkan bẹ́ǹdì ẹnìkan ọ̀bẹ́ǹdì ìmọ̀ọ́mù máa bẹ́ǹdì àwọn ọjà mọ́ ní bẹ́ǹdì. Okay. níbi tí wọ́n bẹ́ǹdì sí mi kí àwọn. wà bá dẹ̀ tún bẹ́ǹdì ni kì í ṣe gbogbo jàmá ò ní ṣe fẹ́. Thank you. Ọrẹ àánú yẹn. Ah. Ṣé ìfẹ́ nǹkan yọ̀ kẹ́lẹ́ gbogbo ń sọ náà? Tọ́lá yẹn fẹ́ ah, ah. sọ pé Zaka àti àti Sọ́dákọ̀ ìyẹn ọ̀bá dá. Ìmọ̀ ọ́n lọ́wọ́ yẹn pé Yorùbá sàárà ìsọ̀rọ̀ àánú kẹ̀kẹ́ náà. Náà. نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه ẹ̀rí sáfù tó bá ní àlàfo àwọn kan ní àwọn àhadith ló wá ń pe ọ̀rọ̀ títò sáfù déédéé rẹpẹtẹ ni ṣe pọ́pọ̀lọpọ̀ rẹ̀ sì já àdéhìí tó lálàáfíà àdéhìí wàhídùú wà ń bi kí ilé ìdájọ́ ẹ̀kọ́kọ́ lè sọ nìyẹn àwọn kan ní àṣẹ ni tọ́wá látẹnu òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam lẹ́yìn náà ni pé ìpínlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ tó wà ní àlùkò àdá alápọ̀lẹ́ ìbádé sọ́ọ̀tù sọ ọlọ́run nínú ọlá yuhibbul ladina yuqatiluna fi sabilihi saffan ka'annahu bunyanun marsus ìṣàrọ̀ ni gbọ́dọ̀ bó ti yé lẹ́yìn náà ni pé àwọn àhàdìsì tó wá pọ̀ gidi táwọn sọ̀sọ́ láń fi pa wá láṣẹ bẹ́ẹ̀ dẹ̀ nínú gẹ́gẹ́ bí fi túmọ̀ yípa nígbàgbọ́sà nẹ́bí tó tọ́ òun ni pé ká tẹ̀lé ohun tó bá pàṣẹ rẹ̀ tọ́lọ̀ bẹ́ẹ̀ ti kẹ́sì ní sílẹ̀ ìlẹ́nu pé wàhíì tó tó wá wà. ẹ gbọ́dọ̀ máa tó sá fún yín dọ́gba àìtó dọ́gba tẹ́ ẹ bá pín. ọlọ́run lè pín ọkàn yìí o wàhíì dùn ní lérí ìyàdà wa ní ọ̀dẹ̀ sì ní fẹ́ kọ́kẹ́ wo pin yẹlẹyẹlẹ ń dòótọ́. bọ́lọ̀ bá rìn ẹ ti yé lẹ́yìn náà ni pé ó tún hẹ̀ pé àṣẹ ìtọ́ni máa ń wo gbogbo bíi ti kálálù bá wà yẹn adúgbò kú bẹ láti lè máa dá ìpinnu sí yẹn lẹ́nu tó lè máa sọ fún yẹn bíi kó máa sọ pé ìsọfẹ́ jáde kìíní kan fẹ́ ṣe tó tó bá ti yọ rápálá wọ abẹ́ yẹn lẹ́yìn náà ẹni gbèrò èyí ò tún pé ẹni kọ́ wà bẹ́ẹ̀ mi ní ìkọ́ ọmọ sì sọ́lá mi ń tàmọ́ mi sọ́lá gbogbo ẹ̀ pátá lọ́wọ́ sóde àwọn lòsùsù yẹn pọ̀ sóde fáwọn lòsùsù tó tẹ̀ lálàáfíà dáadáa ni so láti wá sọ pé ìfi ọmọdé ha àárín nǹkan ta lè fi páàkì èmi dé tọmọdé bá ti gbọ́ tó bá wọ sáfù kò nídìí ká lè ààrẹ ti gẹ̀ẹ́sì káwọ́ náà bá ti mú dáadáa níbi sáfù yẹn ni wallahu ta'ala a'la wa a'lam nípa ohun tó ti ṣe pẹ̀lú ọlọ́ sáfù. ẹ wá rí obìnrin tó yẹ pé ń kírun tó fi ìkan lára òhó lẹ̀ èrò ah, rẹ̀ ọ̀làlàáfíà náà ni àti àbọ̀jọ́kùnrin tó bá ti fẹ́ ọ̀rọ̀ bọ̀gọ́là tó lọ hẹ̀ lára ọkùnrin náà òhò ọwọ́ adé fọkùnrin náà wíyé nìyí kẹlẹ káwọn èèyàn fi ń gbá bọ́ọ̀lù yọ lọ sí kírun ṣòkòtò pátá tí wọ́n bá wọ̀ ni ẹ ò òun lọ lọ sí kí ni o lọ lọ fi kírun àyẹ̀ ò nídìí kékeré ẹ gbé tọ́ bá lòun jàlámíà kéde tọ́ bá wọ jàlámíà sílẹ̀ kò ní wàhálà náà kò ní wàhálà wọ́n ní ṣùgbọ́n lè ní wàhálà ní àlùwàlà torí yọ yẹ̀rẹ̀ ara rẹ̀ lẹ̀ ní àlùwàlà láì pé jàlámíà lọ́lọ́wọ́ tó ìyẹn tó obìnrin tó tú òhò lẹ̀ èrò rẹ̀ ọ̀làlàáfíà ní káwá gbé nù ṣòro tó sí àti sọlá ọwọ́ àmẹ́ sátúrò làwòrán kéèyàn bo ìhòòhò sọmọ ọba àríyàn ti yẹ ee lórí ìbòrí rẹ ìbòrí rẹ máa dáadáa ni ìbòrí tó máa máa lò á ha dáadáa á kù sọ̀rọ̀ lórí ẹgbàwọ̀ ẹni ìsájú eré táwọn máa ń gbà kírun tiwọn lẹ́yìn èyí tó lẹ̀ yẹn yóò tó wá gbé sí yóò wá lọ sí mẹ́ta ni ìgbà wà lọ́dọ̀ ìbùdó sí abdullahi ibn umar àti umar gẹ́gẹ́ ọwọ́ alọ́dọ̀ wọ bẹ́ẹ̀ pé eléyìí ni ni. kò sí wàhálà bóbìnrin bá fẹ́ ṣe nù yàrá kọ̀rọ̀kọ̀rọ̀ ọkọ rẹ̀ ọba àti rẹ̀ lẹ̀ kò sí wàhálà lórí ẹ̀. wà á bọ̀ ti ẹ̀mí ẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ni kó múra gidi pé múra bọ́ sí ọlọ́run gẹ lọ́yẹ kí yẹn ti jù ẹ máa fẹ́ gbà tó wá fún kẹlẹ́gbà yẹn lọkùnrin jẹ́ kí ló dé ooru tó yìí náà wọ́n wá sun gbogbo alálẹ̀ tí wọ́n ṣe di ọ̀rọ̀ níjọ́ tí wọ́n fi báyìí bẹ́ẹ̀ ló ti túra lẹ̀ wọ́n wá ní ooru yìí lágbára ooru yìí lágbára irọ́ ẹ̀ yóò fi nǹkan náà ti torí èèyàn kan ọlọ́run kẹ̀kẹ́ ó fi kí ti kọ́ bá fi ibi tí ó ṣe kébé tó léwu kọ́ bá fi ọ̀tọ́ pa jùlọ. ẹtí kí jímọ̀ nìkan tọ́pọ̀ àrùn yòókù sí. nkẹ́kẹ́ náà nì lára náà ni òun náà rárùn lárin náà ni ká má dára wa láàmú. àwọn yòókù tí ò kí ń kọ́gbó làwọn ìsílẹ̀sẹ̀ tí wọ́n ẹ̀ pé náà lẹ́nu tó ṣe pọ́ńtún nìkan ni wọ́n ti máa mọ̀ pé mùsùlùmí pàápàá jùlọ ọdún léyà yọ̀ lọ yìí lẹ́yìn rẹ̀ kì í tẹ̀ta mọ́ gbogbo yòókù yọ máa bá fàájì rẹ lọ ní ni wọn náà wà ní orí fẹrẹ léyà bí ó ṣe tó àbí ọlọ́run fẹrẹ léyà léyà nìkan fẹrẹ léyà náà ń so ọlọ́run ọba ńlá ni kọ́ ti pé gbà tí ò ní kírun sígbà yẹn ni ẹ̀mí rẹ ọ̀bọ̀ tó ọ̀rọ̀ rẹ sì léwu àkọlọ́run ọba nìkan lákòóso àdúrà ṣùgbọ́n àti máa sọ pé akíkẹ̀dá kan sí náà ni tó àmọ́ ojú ò tó lè kírun pọ̀ bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀sọ bẹ́ẹ̀ ó dúró nìyẹn ẹ má jà ara aláwọ̀ ẹni pé náà ọ̀rọ̀ tá a sọ a sọ pé tí ọ̀bá nídìí pàtàkì kọ́ndíṣẹ̀ lè ṣẹlẹ̀ pé pọ́nmọ́ yàgbẹ́ sí àyẹ̀ rárá yóò tọ̀ sí yẹ̀ rárá yóò ṣe gbá wọ́n dọ́rọ̀ ru yuzaz nítorí pé alimọ̀ṣákọ́ ẹ̀jìnlélógún tẹ́síl ọlọ́wọ́ fi kíní kan sínú ẹ̀sìn wa ìdáhùn pé ìṣòro wọlé lè kọ́ndíṣẹ̀ ló dé ó lè jẹ́ omi ọ̀yẹ́ lè ti túṣà sọ gbogbo ẹ̀ ó ti rí yẹ́mẹyẹmẹ bó ti lóun fọ̀ kẹta ọmọ kékeré ó lè gbà yọ̀ǹda bóun fẹ́ yàgbẹ́ àbóun fẹ́ tọ̀ ó tún mú mi ṣe nígbà gbogbo ọjọ́ ti lọ. àgbẹ̀ tó ọmọdé yẹn gbé lọ tí o ti jòṣù kẹ lọ tó bá ní mọ́mí mọ́ fẹ́ tọ́ gbé ọmọ ẹ̀ ń lẹ̀ mọ́lẹ̀ èyí ọmọ ẹ̀ ń lẹ̀ mọ́lẹ̀ tó bá rí ẹ ti rí nìyẹn so obìnrin tí ẹ̀jẹ̀ àwọ̀ dáadáa làwọn ẹgbẹ́ gbogbo bàbá yẹn ṣe máa máa tú lára ẹ̀ ni sí pé ń sàlejò ń ti obìnrin yẹn náà wà náà ni tí ó lè ṣe kéde o ó tó lè jẹun rẹ̀ pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́ tọ́jú ọkùnrin sálásùlù báwo lè ṣe kọ̀ndíṣọ̀n ni ìnira ni gbogbo yẹn ti yá wa dáadáa tẹ́lẹ̀ gbogbo wa ló ti yé ibi tí ìnira bá mú yẹn ìnira lọ́fà kọ̀rọ̀ báyìí yẹn ti ń sìn bójú òsì rọ̀ yìí nìyí àlè jẹ́ pọ̀ báyìí òṣìṣẹ́ abáníkà lọ kábọ̀ gbọ́dọ̀ làwọn eléyìí ọ̀dájú pé òní yá òṣìṣẹ́ abáníkà lọ kábọ̀ lè má rẹ lómi lọ́rùn gan àti ẹ̀ ẹgbẹ́ wọn ó pè ní kọ̀ǹdíṣàn náà ni wọn ó pè wọn ní ẹkírun lé yí kálukú wọn dẹ̀ kírun wá lé wa bọ́ọ̀ bá nìyẹn sí kọ̀ǹdíṣàn tó bá nìyẹn sí nídìí ọ. nínú ìbéèrè tọwọ́ àwọn ni pé èèyàn lọ wí sókè níbi tó yẹ kó wí jẹ́jẹ́ tó bá yẹ fọ́rọ̀ pé a fẹ́ mẹ́rìí wa kọ̀sẹ́rì sí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn onímọ̀sí àbí àwọn ọ̀sán yìí pẹ́ nìyẹn lérò sí ada ìṣèhádùn mi lò tó bá yẹ pé yẹn náà wò pé kò kéèyàn ló mọ àwọn ẹnìyẹn gbọ́dọ̀ pé ìgbìyànjú kúkú ni tó àjáde pé yẹn ò lò náà ni bọ̀rọ̀ bá rèé di rẹ̀ wá ẹ̀ ńlá tó kéèyàn kẹ́ máa bárù rẹ̀ lọ nígbà ibi tó ti gbàgbé láti kọ́ rẹ̀ lẹ̀ bàbá ń sẹ́ńtọ́ ọlọ́run ọgbà ìyẹn ti lọ náà nìyẹn Wallahu ta'ala a'lam wa a'lam. nínú ìbéèrè tó wáyé òun ìrìn àjò ní wákàtí tó pẹ́ ó lè jẹ́ lójú òfurufú ó lè jẹ́ lórí ilẹ̀ kọ́ndíṣẹ̀ náà lòlù náà ìyẹn lè ṣe jámù nígbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ó sì lè jẹ́ gbà tẹ́ bá ṣe kíni ẹ̀rí lè kẹ́kẹ́ àti sára gbogbo ẹ̀ pátákó sí ìtẹ́rí sí kẹ́tẹ́ lẹ́fẹ́ sí ìmọ̀ kẹ́nu mútò kẹ́ ẹ̀rí sí níbi tí wọ́n lọ dé ìmọ̀ kò sí kẹ̀kẹ́ tọrọ rù tó èèyàn ké nígbà tí èèyàn bá padà láǹfààní rẹ̀ ah, nínú ìbéèrè tó tún wáyé ó nígbà wọn fẹ́ sìn wọn á dá àwọn obìnrin padà tó sì jọmọ òkú ọkùnrin wọn gbà láàyè bẹ́ẹ̀ ni ẹ̀sìn mi mo rò bẹ́ẹ̀ ti gbọ́ mi nú ẹ̀sìn lọ́wọ́ à tẹ̀sí gbọ́dọ̀ kódà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí òjíṣẹ́ ọlọ́run bá ń ṣépè láwọn obìnrin tó bá lọ gbòjì á ṣépè fún ẹ pé ibi dandan ọlọ́run kọ́ máa jẹ́ ti àwọn zùwárà tìlùkùkù àwọn obìnrin tí máa ń lọ fẹ́ sàárè wo gbogbo gbà ẹtì ń sìn wọ́n wà ní sáà sọ̀tà lọ́dún pé ọ̀dà gbogbo yìí mo ní ẹ máa lọ bẹ́ẹ̀ wo níṣẹ́ máa lọ bẹ́ẹ̀ wo àyè o ṣùgbọ́n obìnrin wa lọ bí wọ́n ti ń bòkú mọ́lẹ̀ kò ní lọ bẹ́ẹ̀ ó lè lọ sí ziyara ìgbà wọn gbòkú mọ́lẹ̀ wọn náà wà nù sí ìbá ti pínlẹ̀ lórí dírò èyí tó ń ṣẹlẹ̀ ní Maiduguri àbí àwọn ti ti wàhálà ti máa ń ṣẹlẹ̀ yẹn lórí pé kò tẹ̀ sọ́kùnrin kan tí ó sì kúlẹ̀ níbi pé àwọn aṣọ fọkùnrin mi <laughs> gbogbo àwọn ọkùnrin wọn ti patẹ́ yìí táwọn obìnrin wọn máa jẹ́ káwọn èèyàn máa ronú àwọn náà wọ́n gbẹ́lẹ̀ ni wọ́n sì fúnra ara wọn bọ́rọ̀ bá nìyẹn ti bẹ́ẹ̀ ní sìn so torí bẹ́ẹ̀ obìnrin obìnrin ó lè kírun sókù làṣùnà kò ní tẹ̀lé wọn débi bó ti débi bó ní ọmọ àwọn abúfẹ́ sí kò kú àbí ọba wọn gbé àfi tó bá yẹ pé ọwọ́ ayé fẹ́ kò sẹ́ni kankan ó ti là lórí nìyẹn tí ó gbókun yẹn jọ ọmọbìnrin náà lọ kọ̀ọ̀tà ní ìfẹ́ sí bàbá rẹ̀ ọmọ aláàrẹ̀ àbí ìyá rẹ̀ tó kú òun náà lọ́nà tó ti dé inú kòtò ọlọ́wọ́ àlẹ́. wọ́n ní sàdó àlè yí kádàrà bẹ́ẹ̀ tó bá yí nínú kádàrà náà lọ́wọ́ ìyẹn wo lọ́rùn ọ̀yẹ́sà àyíká ọ̀gbọ́n kítà ọlọ́run máa pa ọlọ́run máa yí máa pa nkẹ́tọ́ kọ rẹ ọ̀dọ́ rẹ náà di ìyá tíra wa bí tọkọ gbogbo àkọọ́lẹ̀ gbogbo ayé sí bẹ́ẹ̀ káni yóò dúdú ẹ̀ ẹ́ ṣe wọ́n jẹ káni yóò dúdú ó tún sọ ọ́ di fún padà dà ó ọlọ́run ọba lọ́wọ́ bọ́ tọ́wá yìí pé kò ní rí bẹ́ẹ̀ òní ṣàdúrà ẹ̀ ọlọ́run fẹ́ kó yí bẹ́ẹ̀ yóò bá rí ẹ ṣe rí nìyẹn lèmọ́mù tó ń fẹ́ kó òun tẹ̀ ń ọkọ̀ tó ṣe kí erékeré erékeré tí ò dá ara bí tí ò kọ̀ mọ̀ sí gbogbo aláàjọ kọjú da kíbla nítorí pé ní oṣù kò sí àti sọlá yìí wọn ò tẹsán pé sílẹ̀ mọ́n bá ti kọjú da kíbla àwọn àjàmá àlè bá ti kí ni máa mú àlè bá kọjú da kíbla jọ ní táwọn àárẹ̀ ọkọjú sí wọ́n dájú pé wọn àwọn ata kírun lẹ́yìn lè mọ́mú yẹn sọlá tún náà gẹ́gẹ́ sọ ìhà òun yẹn ò lálàáfíà òun tí ọ̀dẹ̀ lálàáfíà dẹ̀ yín náà sábà láyé rẹ̀ àwọn oníwì yòókù àti zakalẹ̀ bá béèrè ṣùgbọ́n ọrẹ àti lúwà àti sàárà kankan náà méjèèjì ọrẹ àti lúwà òun ni kéèyàn ṣe ìjọsìn tàbá fẹ́ gbogbo mọ́sálásí ìhun táwọn ilé ìdìbò àfẹ́ gba ọrẹ àti lúwà sádàkà ni gbọ́dọ̀ bó ti yé ń sìn bàbá àti fẹ́ gba sàárà àfẹ́ nìkan tí ti ń pa sádàkà. ẹ̀bùn lè dẹ́gbẹ́ sọ yẹn tó bá jẹ́ bùn òun lèyí tá a bá fi fa ẹ̀mí yẹn yí èé ṣèjọsìn ṣùgbọ́n sọ́dá kan ṣe àìdájà lò òun lèyí tó yẹ pé o ṣe báyìí kò sí ìgbẹ́jọ tó wà lẹ́yìn ẹ̀mí rẹ ju kó o gba aládá lọ́dọ̀ náà hàn lọ. ṣùgbọ́n àdíyà ẹ̀bùn tí yẹn bá fún yẹn ìyẹn fẹ́ kẹ́ni ìyẹn náà o tún ṣe kí ni o kó o náà tún ṣe dáadáa fún yẹn. sọ́lá ń sọ sálá ń sàlàyé lórí sàhádù sàhábù ẹ máa fúnra yín lẹ́bùn tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ báyìí ẹ̀dẹ̀ sì máa nífẹ̀ẹ́ ara yín. lórí gbàdúrà tó sálá yín bá gba irúfẹ́ ẹ̀bùn yẹn kódà tó bá gbà lò sí ìbò àlẹ́ ìhà òun ni ó tún sẹ́yìn lẹ́sẹ̀ lórí òun ni àtún pẹ́ nìyẹn ó fún níwàásù tó bá dìgbà tó wọ́n fún lè fún lórí márùn lápẹ̀rẹ̀. bọ́rọ̀ bó ti yé sì tó ìṣesí ìtẹ̀bù nìyẹn ìmọ̀ sádàkà àti zaka ìbáàdà lèyẹn tó yẹ kóhun náà jọ bí káwọn èèyàn ń ṣe tìláwà èèyàn ń ka kùránì èèyàn ń kírun báwọn èèyàn ti jọ ní ìjọ pé ìfọlọ́wọ́ máa ń lò yẹn sábàbí bí kéèyàn ṣe dùn àárẹ̀ ni láti sọ pé kò papọ̀ mọ́ra wọn kẹ̀mọ́ wa sọ fún wa pé ẹ̀rí àdúrà ẹyẹ ni ó dàbí ẹyẹ sàárà òun dàbí ìyẹn tó fi fò ẹ̀yin náà mọ̀ pé yóò lè fò lẹ́yìn sí adua torí bẹ́ẹ̀ ṣe sádàkà odidi ni ẹ̀ odidi ìjọsìn mi yẹn lè tí ò sí sádàkà lọ́wọ́ kò sí wàhálà èyí sì lè sí sádàkà bí ìfọ́ sàtúwà rẹ̀ sí sádàkà yìí àwọn ẹni ìsájú rẹ wọ́n bá di fúránsíìsì méjèèjì tí wọ́n sọ pé kìnìún sọ̀dà pọ̀ àdìjà ẹ̀bùn lélẹ̀ tí ẹ bá sì gbọ́ fẹ́ fún nìkan ẹsẹ̀ àdìsẹ̀ ẹ̀bì tó báyìí lẹ́bi tó fi ní ìkẹ́ báyìí kò sí ẹ̀mí ìyọ̀fà lọ́fà lọ́fà lọ́fà lọ́fà lọ́fà ẹsẹ̀ wọlé ẹ̀ka lórí mi. Náà. bóun tí ń lórí àbí òun ẹ rí gbòó ṣe mo ti ké zúrì yẹn náà gbé àbóhùn sálámù ń bi sálámù àbóhùn ọ̀sà àlẹ́ àsùnù bàkọ́ òdùnà kárí ara wọn káàdì tí ìbá ṣe pé ojú rinlẹ̀ jù lẹ́mìí ẹ̀ ní pé kọ̀ọ̀sà ó gbà kóhùn sáàdì ó gbà kóhùn ti sáàdì torí kò ṣe é ṣe kéèyàn kí òun máa sàlámù fọ̀rọ̀ di ẹ̀rẹ́ ń sìn tó kó gbà fóun ti sáàdì torí iṣẹ́ àṣà ìtọ́jú ẹ̀hẹ́ kó ṣe wòdó ṣùgbọ́n gbà ní ọ̀sán yẹn èsì ìjáde kó lòrò kọ́ mọ́ sórí kan ó sì gbà kó o ti sàwọn lọ́dà yìí ṣùgbọ́n tó bá yẹ kó ti wá rìn lẹ̀ fóun fóun ọ̀sá ọ̀dájú fẹ́ di yẹn ò parí èèyàn ò parí ẹ mọ̀ yìí kí wọ́n sọ pé wíwọ̀ ọ̀run òun ní kéde o ẹ̀sẹ̀ fẹ́ kò lè sọ̀rọ̀ èyí tó lálàáfíà jù òun ní kéde yẹn múru wa ọlọ́ọ̀tà àlà àlà wàhálà. هل تسليم من أركان الإسلام؟ ọgbọ́n kẹ̀dé yẹn fẹ́ dá àbí kó sì sàlùwàlá ọkàn rẹ̀ ó fi balẹ̀ kó sàlùwàlá bàbá sàlùwàlá kó sì tẹ̀sí yà rẹ̀ lọ́dọ̀ àwọn tó wọ́n gbà pé yẹn lè tètè náà nígbà yóò fi gbọ́ rẹ̀ sí i kó sàlùwàlá kó sì tẹ̀sí yà kó sì tètè yọ ṣùgbọ́n wallahu ta'ala a'lam dé yóò fi jáde jù ó kírun yẹn ó kírun yẹn kó lò kírun yẹn lọ́wọ́ àyàfi tó bá jáde palẹ̀ sọ pé yẹn kírun lákàtà <laughs> wọ́n wá sí pé padà wá níbi ìjọ kejì àbọ̀tún làwọn fẹ́ dúró ìjì lóko ó kírun yẹn kọ́ sálámọ́ ọlọ́run nìkan lọ́mọ ọ̀tá wọ́n kọ́ nóòtù. Thank you èyí tó dáa jù ní kéèyàn kí lóru ṣùgbọ́n méjèèjì náà ló súnmọ́ wa lórí ẹ̀ afáwọn àdó sùmọ́ọ̀lì kan ọ̀dí aláwọ̀ tàlà áńtì nínú àlàyé tí wọ́n mú wá nípa aláǹsọ sọláńsì máa ń kí wí sí ilé ẹ̀ wọ́n nígbà yóò lè jẹ́ bẹ̀rẹ̀ ó lè fi láàrin ó lè fi ń parí. tí ọ̀pọ̀lọpọ̀ gbà táwọn bá wò pé àwọn ọba lójú oru àwọn ọba tó ń sùn ìgbà míì táwọn òfin bóyá ń kírun àwọn ọba ti ń kírun oríṣiríṣi táìmù lẹ́yìn náà ni pé àwọn àfa àgbà méjèèjì kan kì í ṣe ṣe kíkan náà ni wọ́n ṣe bàbá kò sì dé ìfọ̀n ọdẹ ọlọ́run tàlà án tó bá jí lóru ní ọ̀sẹ̀ tí wọ́n ṣe ìjọ kan wọ́n ń ṣe fọ̀rọ̀ jomi tó rọrùn tó o mú lọ́rọ̀ jìbì náà lọ́rọ̀ jìbì ni o wọ́n á ń owó ọ̀rùn kọ́ ẹ̀wẹ̀ yẹn ni òun tó ń kó òun tó sùn ìkẹ́ láàrin àwọn méjèèjì bẹ́ẹ̀ wọ́n sá mú ọdí kejì ohun tí kọ̀ọ̀kan mú sọ̀kọ̀ ìsẹ́ni náà sọ̀tà lá ń sọ pé ìdí tí wọ́n ti yọ ọ̀gá yìí tó rí ìjọba sọ̀rọ̀ báyìí tàbí ká sọ fún abákì lọ sọ pé wọn kékeré ọdún sọ márùn sọ pé olùlọ òun máa kí láàrin àwọn méjèèjì ìjọ náà ní àkọ́rọ̀ wọn lórí ọ. sọ̀rọ̀ báyìí bíbi tó ń bọ̀ wọn kà sọ́mọdé ọlọ́sàlá tó mú ùbá yìí tó kó jàmbá àti àti tàmímù dàrí àbùrùkọ́yà gbígbó yẹn bá kí tàràwí lẹ́yìn wọn ìdótò lẹ́yìn wọn òun ọba wọn kì í sódì ọ̀rọ̀ tó tún sọ níbi ẹni ọba sùn lóhun bẹ́ẹ̀ sí lóru tó ti tiẹ̀ ọlọ́lá jẹ ní oṣù lásìkò ó fẹ́ pé ó fẹ́ kó tún padà ṣe àfẹ́ mú kí fún ọmọ pé kó ìyẹn o ìyẹn ló sì pọ̀ jù káàdùn sọ sálámà tó pàṣẹ wallahu a'lam nínú nùbúwà rẹ̀ ọlọ́run lè fi hàn ní sọ̀sẹ́lám wípé àbùrẹ́ ọ pé oorun rẹ̀ rí tó bá ti sùn báyìí kì í tètè jì ẹ̀gbẹ́sẹ̀lẹ̀ jì ló ṣẹlẹ̀ náà tí kí ni fi yẹn fi lọ kó gbẹrù tó kó sínú ilé bẹ́tùlùmọ́ọ̀lì alẹ́ sì gẹ̀ẹ́sì so ọlọ́run lè fi nùbúwà yẹn ó lè fi hàn ní sọ̀sẹ́lám so kó fi sọ̀rọ̀ bó ti ṣe jọ̀rọ̀ fún yẹn kọ́ máa jọ̀rọ̀ fún gbogbo àwọn àti kọ̀ǹdíṣẹ́ wa bá ti kéde o lọ́ba rí bẹ́yẹn ìyẹn ń jẹ́ ìlàfùtà náà wọ̀ ọ́ tó pé a ti máa rí i pé kò sí haraju mẹ́sìn rárá bó o bá mú ìwà mú gbogbo ẹ̀ pátá ló sì lọ àdìsí lálẹ́ àti àdìsí ẹ̀sẹ̀ kọ́tọ̀ àyífọ̀ wallahu a'lam. níbi ìtàwọn obìnrin kan wá sí rẹ̀ wọ́n ní obìnrin tí ó parí nǹkan oṣù tí kò wá sínú kú bí ọjọ́ méjì lẹ́yìn ìgbà tó parí nǹkan oṣù tó ti gbàgbé gbogbo ṣe wá rántí kí nǹkan tí ó máa ṣe. yóò kí lásán náà ni wọ́n ló sì ń jẹun. kọ́ kí irunjọ́ méjì yẹn lásán náà ni. níjọ́ tó bá níjọ́ kẹta tó rántí yẹn. bẹ́ẹ̀ni kìí ṣe yóò ake tó ní mọ ọjọ́ méjì yẹn lásán ní ọ̀dà ké tí wọ́n bá tó kìí wá sí ìdàrẹ́ kẹ́ tọ́ba láti kọ́ ayéla ọ́n ká ayéla jẹ tatọ́ gbàgbé rọ́ bẹ́ẹ̀ kọ́ ó ń àlá ń sìn ọ́ wá kẹ́sìn tó bá rẹ̀ wá padà wá rọ̀lẹ́ àlá ó bó ti wọ́n ní pé ẹni tí ó bá sọ ọmọlúwàbí di ẹrú lọ́nà wò ní gbàrún rẹ̀ wọn náà ọmọ ègbò táwọn ń gbà lọ́mọ ọ̀dọ̀ nǹkan. ẹyin ẹ ṣe rú là <laughs> ọwọ aṣọ ọmọ ọ̀dọ̀ ni ìyẹn sì ni wọn lómi ni ó lè fẹ́ wọ sùkú ẹlòmí lè fẹ́ ṣe freedom ọyọ ọmọ ọ̀dọ̀ nìyẹn òun tó fi di pé kì í ṣẹrú sọmọ kó bìyìn tó bá gbà wá láti ẹ̀ẹ́dọ̀dọ̀jú kú kó gbọ́dọ̀ bá lò tó bá bá lò kó ṣe sùn lẹ́ pẹ̀lú ẹ̀ pọ̀rọ̀ bó ti yé sì tó bẹ̀ tó bá jẹ́ rú gidi yẹn olè kẹ̀dí lọ́wọ́ rà á báyìí tó sì máa bá lò yóò tún máa lọ sí ọjà aláfẹwá yóò tún máa lọ bá sa gàrí mẹ́. ọ̀bọ tí ó sì òní pinnu fún òní ṣe kankan fún ọ̀bọ tí ó sì bìkọ́ sẹ́rú ni bẹ́ẹ̀ léyìí tó ọmọ ọ̀dọ́ ni wọ́n wá láti ilẹ̀ dúkù láti lè wá ṣe kíni o láti ṣiṣẹ́ tí ó fi lọ gbàyọ̀ǹda níbi iṣẹ́ rẹ̀ ọ̀tán kì í ṣẹ́rú ọmọ ọ̀dọ́ lásán ni irú àwọn ọmọ nàìjíríà náà máa ń lọ sí fẹ́ẹ́ tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ fáwọn náà nǹkan bẹ́ẹ̀lì èkó rẹpẹtẹ àbí wà káàkiri ilẹ̀ lágbá káàkiri ayé lórí pé nǹkan lọ́ọ̀ sí ìlú nǹkan lọ́ọ̀ tó kéèké à. wọ́n ní kí ọlọ́run bàjẹ́ kó bá gba gbogbo ìgbìyànjú wọ́n wá ní àwọn ti ṣàlùwàlà ìgbà náà wọ́n fẹ́ kírun bọ́mọ wọn ṣe bó ṣe yàgbẹ́ nìyẹn àwọn wa bá fọ ìdí ẹ̀ wọ́n ní kí nǹkan kan ṣe àlùwàlà àwọn. àrèrè <laughs> nǹkan tá a fi sọ fálùwà lájà torí àwọn ẹ̀wá kéde olùwòdó kò sí mbẹ kìí dìgbé ọlọ́ yàgbẹ́ kìí dìgbé ọlọ́ tọ̀ àfi tẹ́mi ẹ̀ bá kọ́ olókùn láàzọ pé kọ́ lọ fọṣẹ fọwọ́ kọ́kẹ́ òbí balẹ̀. sọ̀rọ̀ bá nìyẹn di ẹ̀sìn irú ẹ̀ náà wà bí pọnpọn wọn bọ́tọ̀ ìwọ́n kọ́ sàtọ̀ ara àbí wọn tó bá sọ fún bá ń ara tó o bá ń tọ̀ ara tẹ́lẹ̀ ìyẹn ló dúkù tó ẹgbẹ́ tó jálù yẹn ni kò sí kíní kẹ̀kẹ́ tó yẹn fẹ́ ṣe nípa ẹ̀ ọ̀sìn kankan bí fífa ọkẹrẹ àzákàrí ọmọdé tí ìbá sẹ́ni tó ti yẹ ẹ̀hẹ̀ rẹ̀ bí àwọn dìbìnrin tá a máa ń gbọ́rò wọn lórí rédíò wọ́n wàá sọ pé ọmọ kínkínní lọ́hẹ̀ lé mọ̀ so ìyẹn ló tún kù ẹ mọ̀ pé lọ́wọ́ bá ti mọ̀ mọ́rin kìwà yìí mọ̀ ọlọ́ làwọn fi máa ń ṣe ọkọ̀ kẹ̀ pẹ̀lú ṣáwà wọ́n ṣe kíní kan wọ́n ti ka gbogbo àwọn kíní wọ̀nyẹn lọ ìyẹn ló tún kù tó tó bá ti ajá wípé bọ́ọ̀lù ọ̀tẹ̀ náà ṣe rí nìyẹn kọ̀mọ̀bọ́mọ ni bí èso ọmọ tó ìjà sí pé ọlọ́run wá náà bó ṣe ìmọ́tótó nìyẹn ọlọ́run àlà. ẹ àfa làwọn aná tó bá jẹ yẹn tọ́sẹ̀ mọ̀ wípé àfa ni à ń rẹ̀kẹ̀ sọ́wọ́n kó sọ aláfa àti ọbẹ̀ rẹ̀ ọlọ́run ọmọ kí ó là wá sọdí ń sì tọ́jẹ́ tọ́lé wà ilmi sharia yìí sọ ó sì yẹ ká mọ̀ pé gbogbo adájọ́ jẹ́ ikhwa àti ajọ́jọ́ mọ́ kéwù agbọ́dọ̀ mọ̀ yìí oríṣiríṣi àwọn oní òṣèlú ni wà lábẹ́ wa sọ ẹgbẹ́ olómi ó wà. ẹgbẹ́ onílẹ̀ wà onígi ọwà ẹgbẹ́ oní onílẹ̀ ìdákọ̀ pákí ọ̀dẹ̀ ẹgbẹ́ aláfẹ́fẹ́ yọ wà oníyẹ̀fẹ́ ọwà lèmọ́mù tún ní wá pa pa àti lọ irú àwọn àyíká lè wọ bí wọ́n ti lọ dìbò tí wọ́n <laughs> tó bá ti wá ẹ padà dá pípa yẹn nù tó fẹ́tà ká bá yọ jù káwọn apá kíyèsí àwọn tí bá ń pé báyìí ni o torí ẹ̀yin sọ pé ẹni tí wọ́n bá ti dọ̀wù torí òun tẹ́ sọ ni nù ibi ẹ̀yin fẹ́ jẹ́rìí wọn pé àwọn ẹni tẹ́ fẹ́ tẹ̀ka àfábẹ̀rẹ̀ àfún tí wọ́n bá dọ̀wù òfin ọlọ́wọ́ lọ fi nílẹ̀ lọ́wù ẹ mọ̀ pé òun tẹ́ sọ pé ẹ ṣàdéhùn rẹ̀ nìyẹn pé tí wọ́n bí ti dọ̀wù báyìí wọ́n bá lọ wí kọ́ ọ́ kọ́lá rọ̀sọ́lọ́hù kọ́lá sọ̀hábà tẹ́lọ̀ bẹ́ẹ̀ jẹ́ níbẹ̀ jọ́ gbé dàlùkì yá mọ́ èyí wọ́n eléyàwó ogun tó sì gba àwọn èèyàn tó wà ìgbésẹ̀ rí nìyẹn. ìbéèrè ló gbẹ̀yìn sí wọn láwọn kí wọn àyílá lọ àwọn wá mèsì èrò kan nínú àwọn méjì ṣáájú rẹ̀. táwọn bá fẹ́ da padà nígbà táwọn ti parí ìrìn táwọn máa ka sọ́ọ̀tì fásitì àti súra mi lẹ́yìn. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ yóò mí ìsèyẹ lé ká sọ́ọ̀tì fásitì àti súra mi lẹ́yìn. rọ àwárí ní fásitì sẹ́lá gbogbo rákà mẹ́rẹ̀ ní láyé láàlá sàlánsárì kọ́dà àti ṣáì gan àti mọ́gárì èyí tó sì kẹta àwọn sọ̀sẹ́lá máa ń ké fásitì àti òtún ké súra mi ni tòtòrí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب